àwọn ará ló ṣí ọlọ́gbọ̀n ọba tó máa bẹ́ pẹ̀lú kíkọ ọ̀kan wá lọ́kùnrin wá sí lóbìnrin wọ́n láti jẹ́ka ṣoṣo ọlọ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala adápẹ́ fún ọlọ́wọ̀n ọba lẹ́ẹ̀kan sí ọba tí ó ṣe àwẹ̀ tèlé ní ìrọ̀rùn fún wa ọlọ́wọ̀n ọba náà ni ẹ̀ ń bẹ́ẹ̀ kí ó tẹ́wọ́ gbà lọ́wọ́ oníkẹ́lù fún wa wọ́n ní kò sí bí ọmọ ènìyàn ṣe máa ti tó tí ò ní ní àbà wọn nínú èyí tó kù díẹ̀ káàtó tó wáyé ní àsìkò tí a ń gba àwẹ̀ àbẹ̀lọ́run kọ́lọ́kùnrin ó yá fi wa ó ṣàmójútó fún wa ó tẹ́wọ́ gbà á lọ́wọ́ tó kálù. ọlá àgbẹ̀tàn ti ṣe ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala. èyí tí ó kù náà abẹ́ Allah subhanahu wa ta'ala fún dẹ́mi wá sí kó ṣe ní ọ̀rùn fún wa. Ah, a rí pé Ramadan wọ́n ti pé ẹyọ̀kan jáwà yìí àbẹ̀lọ́hun nígbà tí ó bá fi dé ní ọdẹ ìdí àtìkò yìí ní ọ̀la a máa dúpẹ́ fọlọ́hun fọlọ́hun tó ṣe èyí náà ní ìrọ̀rùn ọlọ́run bá mẹ́rin ìjọba tí a dá ọpẹ́ fún ọgbọ́n ṣe àdáàbò ìbò wa wálé fún sara ọmọ mùsùlùmí àgbà ìwọ tí o láǹfààní láti bá bẹ̀rẹ̀ àwẹ̀ ní èdè ẹrù ló ń bọ̀ ni àbí àyà rẹ̀ já o sì láǹfààní kó bẹ̀rẹ̀ lọ́la láti máa ka lé ní tèrè ìdíkéré náà nìyí tí ó fi di pé Ramadan tí ó kásẹ̀ lẹ̀ ẹ̀jẹ̀ amójútó ẹ̀sìn ọlọ́run bá dá subhanahu wa ta'ala. Akíra wa kún gbìyànjú lára gbìyànjú òun náà ni ó túnmọ́ wa tó kójọ ní láti tún ṣera wa láǹfààní nínú tó yẹ ká mọ̀ nínú ẹ̀sìn àbí láti fi ran ara wa létí lórí tá a fi mọ̀ nínú ẹ̀sìn. Pàtó tẹ̀síwájú àti àwọn àwọn àgbàlagbà tí wọ́n bẹ ní ìkàlẹ̀ tí wọ́n bẹ pẹ̀lú wa àti àwọn tí àtúnwò retí táwọn náà ti mọ dára tẹ̀ wọ́n wa ọlọ́run bá dá àtúbọ̀ àánà gbogbo tààlà ó ṣe ní àgbà dáadáa nínú ìsìláà àpadà sí inú ọlọ́run bò ní jẹ́ kó tọ́ sí iye ẹ ní ti ìsìláàmù pèsàn aburú àwọn abẹ́lọ́run ó ṣe lè kí ìsìláàmù ara yín bó rinlẹ̀ tó àwọn ọmọ oníkàlùkù yé tọ́nà jẹ́ jù bẹ́ẹ̀ lọ ولا لا حول ولا قوة إلا بالله àyíkí àti mọ ara wa létí lẹ́lì ó dá ní ìtí àpẹ ní mafhum hukm jahiliya the concept of jahiliya kí ni kàtí àpẹ ní jahiliya tàbá ń gbọ́ jahiliya jahiliya kí ni kàtí à ń pè bẹ́ẹ̀ kí sì nǹkan tó fa kó ti yẹ ká kọ́ ẹ̀kọ́ yìí ní àkọ́ yẹn rí òun náà ni gbólóhùn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sí ọlọ́run bá ní bàbá sọ nínú Suratul Ma'idah Quran chapter five verse àyà àádọ́ta ọlọ́run ní àfàhókùnmọ́. الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون الله ọba ní àfàkókùnmù ìjà ìlú ní jẹ́ ìlànà ìdájọ́ ìtẹ̀lé ìlànà gàìléyà òun náà ni lẹ́yìn ọmọnìyàn lẹ́ẹ̀mọ̀ ilé bàbá lẹ́ẹ̀mọ̀ sojú kòrò láti máa kópa nínú ẹ̀ ọlọ́run ní wọn gbọ́dọ̀ àwọn àfẹ́ ọ̀dọ́gbẹ́ náà lọ́wọ́ ní tókù máa ń lẹ fọ́ mi ní òkè lónìí bí a bá dé nígbà kó òdodo yóò mọ̀ mọ̀ wípé ìdájọ́ ọlọ́run òfin ọlọ́run ìlànà ọlọ́run àti ọlọ́run là á máa mójútó kìí ṣe ìlànà àbí àṣẹ àbí ìdájọ́ títí jàìlíyà òun náà nìkan sí àbọ̀ mójútó. ilé ìfowópamọ́ àmọ́ mọ̀ pé ó pọn dandan lónìí oníkàlùkù wà ká mọ tí wọ́n pè ní alìjẹ̀hìlìyà mọ̀kùnmọ́ mọ̀ ìjẹ̀hìlìyà kí wọ́n pè ní jẹ̀hìlìyà ẹ̀rí jẹ̀hìlìyà èdè lárúbáwá ni ó wá láti ní kí ni káàlù jahala àwọn jahila yẹjihalu jahilu majhul aljahiliya tuntun ìtí a pè ní aljahalu òun ni àìmọ̀ kan adamule ilm ìyẹn orí mímí òun náà ní ìdìrá kẹ́ni yáàzì náà yẹlé kú ní ìdìrá kìíní níta pè ní mímọ̀ òun ni ká mọ̀ nǹkan bí nǹkan ṣe rí gangan ètò wọn pè ní mímọ̀ òun gangan nìyẹn bí ìgbà tí bí ìgbà tí wọn bá sọ fún wa wípé ọ̀sán la wà bí alẹ́ ìlàtọ̀ á ní alẹ́ ìmọ̀ nìyẹn a mọ nǹkan bí nǹkan ṣe rí gangan la mọ̀ ètò wọn pè ní mímọ̀ nìyẹn wọn bá wọn bèèrè lọ́wọ́ wa pé ṣọ̀sán la wà bí alẹ́ tàbá sọ pé ọ̀sán la wà ìdán pè ní jáhálù nìyẹn òun ni ádámọ̀lẹ̀ ìlmi ádámọ̀lẹ̀ ìlmi kí èèyàn máa ń lè pàápàá ìmọ̀ jama tí wọ́n pè ní alijahalu nìyẹn ẹ̀rí alijahalu àìmọ̀kánná tó bá wọn. orí ẹ̀ lọ́dá pé nǹkan kan àbí ohun tá a bá ti wá rí tó bá dá sí pé ìròyìn àìmọ̀kán yẹn bẹ lára ìròyìn àìmọ̀kán ó ń bẹ lára ẹ̀ wọ́n á máa pè nǹkan ní jahiliyun jahiliyun lọ́mọ́ pè náà ẹ mọ̀ gbọ́ tó bá pé ọjọ́ ni ọjọ́ tó kún fún àìmọ̀ kan a ní àlìyáwó àlìjàhílì tó bá pé ọdún ni a lè ní àlẹ́ àmú àlìjàhílì àti ká ní àsánàtú àlìjàhílìyà tó bá pé ọkùnrin ni a ní àrọ́tìlú àlìjàhílì bó ti tóbìrì náà ni a ní àlìmọ́ ẹ̀sùn àlìjàhílìyà torí ẹ̀ ìrẹ́dá pé tó bá jẹ́ sí pé àsìkò kan la fẹ́ ròyìn torí a ní tán pè ní àlàáfùn العصر òun ni time a period of time bóyá lásìkò kan tó ti lọ sẹ́yìn afẹ́rò yẹn pẹ̀lú mímọ̀ á ní àlàáfòrò àlẹ́ẹ̀lmì àlàáfòrò àlẹ́ẹ̀lmì àsìkò tí ìmọ̀ ìmọ̀ àmọ̀dájú tó kẹnu tó rinlẹ̀ tó jókòó nínú ẹ̀ tó bá dá sí àsìkò yìí àìmọ̀ kan òun ló jókòó lórí ilẹ̀ níbẹ̀ àmọ́ ní àlàáfòrò àlìjáhìlì àmọ́ ní àlàáfíà àlìjàhìlì torí ẹ̀ kò dá pé ní tí a ń pè ní àlìjàhìlì yàtù òun ni àwọn ìgbà tá a fi lò sẹ́yìn tó jẹ́ àwọn ìgbà àìmọ̀kan hàn ìgbà àìmọ̀kan tá a mọ̀ sọ pé ojú ń kọ́ ó kọjá bó dúdú èyí ò fẹ́ lè sọ pé ojú ti ra ojú fọ́ láwọn àsìkò náà látara àwọn nǹkan kan tí ọmọ ènìyàn fi bá ipò yẹn lò láti pè ní àyàmú aljahiliya jama torí ẹ̀ wọ́n máa pè ìgbà yẹn ní àlàásùrù aljahili àlàásùrù aljahili ètò wọ́n máa ń pè nìyẹn tọ́ ẹ wá rí kó tó di pé Islam ọlọ́run gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run gbé dìde gbogbo ilé ayé pátá láì sí àyàfi láàrin dúdú ni funfun ni pupa ni bó ni gbó ní mẹ́rẹ̀ nílé ayé àwọn èèyàn ń bẹ nínú kí ni àlìjàhìlíyà wọ́n bẹ nínú àìmọ̀kan àìmọ̀kan tó ti dò tó rinlẹ̀ ojú dúdú ní òjì ẹ̀fọ́ ó dúdú láwọn àpòpọ̀ sẹ́yìn. tó eléyìí òun ló fa gbígbé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá fi gbé dìde fún wa ọlọ́run wọ́n lè fi arsala rasulahu bil huda ọlọ́run ló wọn lọ́wọ́ bá òun lòun gbé dìde rasulahu òjíṣẹ́ rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam bil huda pẹ̀lú ìmọ̀nà ọ̀nà àmà pẹ̀lú òdodo pẹ̀lú ìlànà tó lálàáfíà torí pé tó ń bẹ́ ní àkùtọ́lọ́gbánabi dìde jẹ̀mọ́ àìmọ̀kan ni ó lékèéka àìmọ̀kan ó lékè kà láàrin ọmọ nìyàn sí ara ẹni mo gbólé ayé nígbà náà wọ́n bẹ nínú òkùnkùn òkùnkùn tó òkùnkùn rídírídí onílé ayé òní ló ń bẹ níbẹ̀ torí ẹ̀ ọ̀làfẹ́rí nínú àwọn onímọ̀ nígbà tí wọ́n ń ṣe àlàyé tí wọ́n pè ní jẹ̀ṣẹ̀lẹ̀ yà wọ́n ní ومن هذا سميت الجاهلية ولي الجاهلية ومن في عوان وكانيات جاهلية أترى كيف آه جاهلية وهي متضمنة لعدم, لعدم العلم أو لعدم العمل به torípé kò sí ìmọ̀ lásìkò náà àbí ìmọ̀ tí ẹ ń bẹ àwọn èèyàn fi mọ̀ ṣiṣẹ́ ẹgbọ́ yé kò sí ìmọ̀ lásìkò náà àbí mọ̀ ń bẹ àwọn èèyàn lo mímọ̀ torí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ò bá ti nímọ̀ já ìlú ni ẹni tó wá nímọ̀ tí ò tún wá lo ìmọ̀ já ìlú lòun náà ó tún wá mọ̀ kò tún wá lò já ìlú ni torí ẹ̀ ẹni tá a mọ̀ pé ní álímù òun lẹni tí ó nímọ̀ tó kì í fi ìmọ̀ ṣiṣẹ́ ó ní ìmọ̀ ó sì fi ìmọ̀ òfin ṣiṣẹ́ torí ìdílé yìí òun ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala fi bí aláàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ìgbẹ́. Jàhílíyà wa kú sí méjì alákọ̀ọ́gbọ́ òun ni kó dájú pé gbogbo àlìjàhílíyà tó àná gbogbo àwùjọ ilé ayé wọ́n bẹ nínú òkùnkùn wọ́n bẹ nínú àìmọ̀kan wọ́n bẹ nínú àìsímọ̀ lára wọn àbí ìmọ̀ ń bẹ lára wọn wọn ò lò ó torí pé ìmọ̀ tá a máa sọ yìí méjì ni a àlẹ́ ẹni mọ́ alìwẹ̀rọ́ọ̀sì ìmọ̀tọ́lọ́wọ̀n ọba alìsípírì ìmọ̀tọ́lọ́wọ̀n ọba tó dámọ́ ọmọ nìyàn lára wọ́n èkó èèyàn síyàn tó mọ̀ wọ́n èkó èèyàn síyàn tó mọ̀ àpẹẹrẹ irú ẹ̀ òun náà ni pé wọ́n fa èèyàn mọ́ gbẹ̀lì ẹ̀dì kò tó mọ̀ torí pé ẹni máa ń fi ọ̀bẹ géli kì í fẹ́ kí wọ́n fi ọ̀bẹ góhùn náà ẹni máa ń fi abẹ́rẹ́ gúnyàn òní gbàrálẹ̀ kí wọ́n fi góhùn náà so ẹni tí kò fẹ́ tí wọ́n pa òun kò yẹ kóhun náà pa yẹn torí ẹ̀ lóbi dájú pé àmà rí ní àsìkò ìbánilè àwọn àìmọ̀kan tó àìmọ̀kan tó ẹ́ tó gbalégbòde tó gbalégbòde láàrin àwọn ènìyàn jẹ̀mọ́ torí ẹ̀ àlìjà ìléyàtò àmà òun ni ti gbogbo àwùjọ láyé kán máa mọ̀ àbí wọ́n mọ̀ àwọn òlò àìmọ̀kan náà fi ń bá nǹkan lò àìmọ̀kan náà fi yanjú àlámọ̀dí èdè àpọ́nlé ni pé àsìkò àwọn alárúbáwá wọ́n máa ti níjà ìníyà ìròyìn ẹ̀ lómi àwọn alárúbáwá ni wọ́n lè di torí pé nínú ẹ̀kọ́ ẹ̀kọ́ kan bẹ táwọn ń pè ní adab ẹ̀yìn ẹ̀ bá lọ secondary school yẹn ní literature so wọ́n á kọ́ ní àwọn àtẹ̀tẹ̀ kọ̀ọ̀kan a ní al-asru al-jahili a ní al-asru al-hadith a ní al-asru al-jahili òun náà kò sí àwọn alárúbáwá tí wọ́n bẹ nínú àìmọ̀kan wọ́n bẹ nínú àìmọ̀kan kan bẹ́ẹ̀ jẹ̀mọ́ tí lábá nìkan ló wà ní àìmọ̀kan rárá gbogbo ilé ayé ni gbogbo ilé ayé ẹ̀wọ̀n ni torí ẹ̀ Allah subhanahu wa ta'ala tó sọ al-Qur'an ọlọ́run sọ Qur'an kalẹ̀ kó lè ba lè jẹ́ ìwòsàn fún gbogbo ayé. àmọ́ àwùjọ kan ní kùránì ó kọ́kọ́ sọ kalẹ̀ sí ìran èèyàn kan ní kùránì ó kọ́kọ́ jẹ́ ìwòsàn fún ẹ̀gbọ́n yé tí àbẹ̀lọ́ ọ̀gbọ́nmọdé kárí àjẹkárí àrùn kárí àjẹkárí àrùn bá ṣẹlẹ̀ ẹ̀rú bá ṣe covid-19 yẹn tí coronavirus tó gba gbogbo ilé ayé àwọn olùgbé wọ́n wo ibi tí covid-19 tó ti lágbára jù ogun tí wọ́n ṣe àwọn ni wọ́n kọ́kọ́ fi tẹ́sì sí kí àjàkálẹ̀ àrùn yìí tó bá tó bí ìdámẹ́jọ sí ìdámẹ́wàá lọ́dọ̀ àwọn àwùjọ kan wọ́n á lò fún àwọn onídàmẹ́jọ yẹn kọ́kọ́ lò fún onídàmẹ́jì ìfáà tó bá fẹ́ tẹ́sì pé ṣóògùn tá a ṣe yìí ṣé yóò ṣiṣẹ́ àbí ò ní ṣiṣẹ́ wọ́n á kọ́kọ́ tẹ́sì ẹ̀ lára àwọn tó dá sí pé sickness ti wọn nìyí ìjẹ́mọ́ òun ló lágbára jù tọ́mà tí wọ́n tẹ̀sí ẹ̀mẹ́ tọ́mà tí ń lò ó tọ́ sì fi ń rí wòsàn tán gbádùn àwọn wà pẹ̀ka ìtàn pè ní ẹ̀kọ́ ìwádìí nìyẹn ní gbogbo ètò ìwòsàn láyé oṣù máa rí nìyẹn gbogbo àwọn oògùn tá a máa ra kẹ́míìsì yẹn bó ṣe wá nìyẹn wọn kàn ní gbógun jáde wọn àbẹ̀rẹ̀ sí ń lò fáwọn èèyàn rárá ara wọn kọ̀kọ́ tẹ̀tẹ̀ lára kẹta náà láti máa wá bí olóńgbò èkúté wọn ó tẹ̀tẹ̀ lára ẹ̀ tó bá ti lè ṣiṣẹ́ pépùté ẹ̀ ẹ̀já àtàtà fáwọn ènìyàn nígbà náà jẹ̀mọ́ tó dé pé tó bá nípa ohun táwọn ṣe lára wọn gbé ta ó mọ̀ fáwọn yẹn ṣe ẹ̀pẹ́rẹ́mẹ́ntì ni òkú mọ̀ sọ̀ sí sọ̀rọ̀ bá Allah subhanahu wa ta'ala kò sí gbogbo ilé ayé ṣe ẹ̀pẹ́rẹ́mẹ́ntì ó mú àwùjọ tó dá sí pé àìmọ̀kánmọ̀kán bẹ̀ ó rinlẹ̀ ju ibòmíì lọ ọlọ́run ti mú àwùjọ àwọn lárúbáwá ọlọ́run bá sọ àlùkùránì kalẹ̀ tó túmọ̀ sí pé àìmọ̀kan hmm. tó ń bẹ láàrin àwọn lárúbáwá kúrò kò sí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin bí ayé kò sí àwùjọ kan àwùjọ mẹ́niyàn ní kùránì ò lè jẹ́ torí ṣàfihàn wa torí pé àwọn tó burú jù ọlọ́run sọ kùránì kan ìṣẹ́nà ọlọ́run wọ lẹ́bi àrísọ́lá rọ̀ṣúlà òbẹ̀rẹ̀ húdà wà dé ilé ní àpò lè yìí dé ọwọ́ aládé ní kó bèyí wà lọ kẹ́rì àlùmí ṣèlú so gbogbo ilé ayé ìjọba ìjòyè ní gbogbo ẹ̀ lójúdú àwọn alágbára ilé ayé nígbà náà a máa ronú sí àwọn àwọn Persian empire àti àwọn Roman empire tẹ́lá àwọn méjèèjì yìí wọ́n ilágbára tó jẹ̀mọ́ àwọn náà bẹ nínú òkùnkùn wọ́n bẹ nínú òkùnkùn dídí torí pé wọn ò mọ ọlọ́run wọn ò mọ àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n kẹ́yìn tó fi ọlọ́run wọ́n kàn yìí sílẹ̀ ọlọ́run pé tó wù ọmọdé ń ṣe tó wù ọkùnrin ń ṣe tó wù àló tó ṣèbì wọn wọn rí pé obìnrin gan obìnrin ò wúlò àwọn ró àwọn tá a máa ń pè ní àwọn westerners wọn ò róbìnrin ní kankan rárá láwùjọ wọn bó ṣe wulẹ̀ fún wọn ìsìláàmù ló jẹ́ káwọn obìnrin ní pòṣíṣẹ́ láwùjọ ìsìláàmù ni àmọ́ níjọ́ ni obìnrin ò wúlò obìnrin ò ní láárí wọ́n láti ṣe conference kan ní around eighteen century tó súnmọ́ wa ní ìgbà wípé àwọn obìnrin ṣé èèyàn ni wọ́n ní àbájáde ṣùgbọ́n ní Europe Europe ni wọ́n ti ṣe wọ́n láti jókòó àwọn ọkùnrin ni ó ṣé àwọn obìnrin ṣé èèyàn ni wọ́n ní àbálùjọ ni wọ́n ti gbàgbé pé obìnrin ló bí àwọn náà lákẹ́ ìlú ọbẹ̀ wọ́n ti gbàgbé pé àwọn níyàwó lé wọ́n ti gbàgbé pé àwọn lóbìnrin lé wọ́n ní kóbìnrin kì í ṣe èèyàn wọ́n láti ṣe conference wọ́n tó àwọn kan ní àjọ̀rọ̀ ni àwọn kan ní ara ike ehun ilà àwọn obìnrin àwọn kan ní àwọn obìnrin gbẹ̀ngbẹ̀ngbẹ̀ng ẹni padà wá kó ẹ̀rọ títí wọn ni majority ló máa ń kárí ìbòsì lọ́dọ̀ wọn padà lókè àwọn ti lè yanjú wọn lọ́tọ́ wá fóbìnrin ní àwọn ẹ̀tọ́ kọ̀ọ̀kan àìjẹ́bẹ̀ obìnrin ò wúlò ní ní ẹni tá a máa ń pè ní western society obìnrin ò wúlò rárá obìnrin ò ní láárí hmm. ẹ̀ mọ̀ ní nínú wọn tó níyàwó lé yóò lọ fi ìyàwó rẹ̀ ìyàwó tó ní á lọ fi gbà mí á lọ fi yáwó á níyàwó mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yá òun kò sí ọkùnrin bẹ́ẹ̀ ìyàwó náà ní bá burú òun náà mú lọ á sì ìyàwó á sì ìyàwó ẹlẹ́ ọbẹ̀ kó wà lọ́dọ̀ rẹ̀ fún odidi níbi tí àìmọ̀ tí wọ́n ti nílẹ̀ láàrin tí wọ́n nígbà náà bẹ́ẹ̀ ni láàrin àwọn lárúbáwá ó nílẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn lárúbáwá lára ìjà ìlíyà ni pé ọmọbìnrin náà kò wúlò ọmọbìnrin à yóò kàn máa jẹun jẹun jẹun jẹun jẹun jẹun ẹnì kan kàn wá àkàn lóun fẹ́ fẹ́ ó sì múlò náà nìyẹn tí wọ́n láǹfààní gbogbo ìnáwó jàmbá ti náà sí lórí torí àwọn obìnrin ò wúlò débi pé wọ́n á máa rí ọmọ obìnrin mọ́lẹ̀ láàyè láàrin àwọn lárúbáwá nígbà náà eléyìí náà lọ bẹ́ẹ̀ ẹ wá sáwùjọ wa nílẹ̀ yorùbá náà ẹ mọ̀ tẹ̀mọ́ ọ̀lẹ̀ mẹ́lẹ́ yìí nílẹ̀ yorùbá ọmọ kan òun lọ́mọ ọmọ méjì kì í ó ti di òṣà mẹ́ta olúmọlẹ̀ mẹ́rin ó ti di ó ti di ọ̀bángídì nílẹ̀ yorùbá bí ẹ bá bí ọmọ kan òun ló bí ọmọ nílẹ̀ yorùbá tó bá fi lè bí bèbí òṣà ló bí kì í ṣe ọmọ káwọn ti sọ ìbẹ ta káwọn ti sọ ìbẹ <laughs> di ó di nílẹ̀ yorùbá kò wúlò ọmọ kan òun náà ẹ̀ ti di pé àṣẹ́kùbọ̀ rẹ̀ ń bẹ bí sìn ín bẹ́ẹ̀ nìkan bá ti lè fún mẹ́ta nísìnyí ìyá àbẹ́ta dẹnu tó bá ń ṣe ní aláwùsá yóò ní dáì òṣìṣẹ́ mọ́nù ẹ̀ta mẹ́ta lọ́rẹ̀ o ẹ̀ta mẹ́ta lọ́rẹ̀ o yóò wá wọṣọ kan náà fún wọn dàbí bèbè kéṣù yóò wá gbọ́n káàkiri torí pé àṣẹ́kùbọ̀ ọjà ìlíyà nìyẹn so gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ó làwọn èèyàn ti fọ́nú fọ́ra ni wọ́n ti ojú wọn dúdú tó gbá lè anájúwa muhammad sallallahu alaihi wa sallam kò sí dìde ilé ìlànà pé àlìjáàjìlì yẹtu àlìhàmbá yẹ ní kánábì tó dìde àwọn èèyàn bẹ nínú òkùnkùn ẹ àwọn èèyàn ń sin òṣà wọ́n ń sin eré wọ́n ń sin ẹ̀dẹ́ ẹgbẹ́ wọn kò sí ẹni tó fẹ́ nìkan sílẹ̀ àkáyé pé ah sórí kí o pé hmm, orí ẹgbọ́n ní òjò pé ń gbà ìkànnì nígbà lọ́wọ́ tí wọ́n gbá nàbí sọ̀rọ̀ máa hàn àlejò ọ̀sán láti lè ọlọ́run ní wọ́n lẹ́ni arsala rọ̀ sóòlà òbèlè ó dá wàdí ní ìlàkì ọlọ́run ọlọ́run bá lòun gbé ànẹ́lì ìdí sallallahu alaihi wasallam láti ní kíni pẹ̀lú ọ̀nà àmà pẹ̀lú ìmọ̀ ọ̀nà àmà guidance ìmọ̀lẹ̀ kó lè balẹ̀ kíni kó lè balẹ̀ gbogbogbò ní àwọn ìlànà tí bẹ́lẹ̀ torí ẹ̀ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nígbà wọn ti dìgbé ọlọ́run afúnná kòròhánù kẹrì ọlọ́run ti wá kò wá sí mọ́ kò séjà ìlíyà gbogbo ilé ayé mọ́ àmọ́ kí ló kù òní pé àlìjá ìléyà tó àyíká fà yẹn ni wípé a lè délu kan ká bá já ìléyà mbẹ àyìnbákàmọ́kàn ká délu bòmí ká má bá já ìléyà a lè rí mista kan kárí pé ah mista yìí ah eléyìí eléyìí ò ní já ìléyà rárá. káwá rí mista mi ọkọ̀ ìdí ọlọ́dọọdán kìí ṣe tí ó kárí ilé kárí oko mọ́ ìyẹn ni tí anágbèwà Muhammad sallallahu alayhi wa sallam ìpèsè sí ọlọ́run tó gbélé lọ́wọ́ ètí àǹfààní tó kún fún wa òun náà nìyẹn àmọ́ká ní gbogbo ilé ayé bẹ nínú òkùnkùn irọ́ ni irọ́ ni gbogbo ilé ayé òsì ní òkùnkùn mọ́ àwọn kan mọ̀ wà nínú òkùnkùn àìmọ̀kan àwọn kan mọ̀ wà nínú ìmọ́lẹ̀ mímọ́ tó dájú òun ni ara àǹfààní ìgbé ànábì sallallahu alaihi wasallam ìdílé nìyẹn bẹ́ẹ̀ ni yìí a lè ní gbogbo èèyàn bẹ nínú òkùnkùn bàbá rí èèyàn tí ò mọ kankan ní tí ò mọ yẹn bẹ́ẹ̀ bá fi rìn yẹn bíi mẹ́rin márùn mẹ́fà ẹ̀rìn tó mọ̀ ẹ̀rìn tó mọ̀ ìdánìkan mọ ẹnì fún mọ̀ ṣùgbọ́n níjọ́ jẹ̀mọ́ ó kárí ilé ó kárí òkú ni ṣẹ́wárí já ìléyà ń lè tó jẹ́ já ìléyà yálà gbogbogbò ni àbí ọlọ́dọọdán ni eléyìí tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí ó ń pè wá sí nínú al-Qur'anul Karim ọlọ́dẹ afọ́fún ìjà eléyìí ti yẹ gbogbo ọlọ́dẹ yìí mùsùlùmí ṣé ẹ fẹ́ padà sínú àìmọ̀ kan tá a ti mú yín kúrò. ọmọ ní àṣà lóbi náà bá dọ́kọ̀ gbogbo ẹni bá dórí bàbá òdodo yóò mọ̀ pé ọlọ́run ló ní ìdájọ́ òdodo lọ́wọ́ ọlọ́run ló ní òfin òdodo ọlọ́run ló ní lọ́wọ́ torí ẹ̀ àjáhìlíya òun náà ni àsìkò àìmọ̀kan àwọn yóò ní òfin tó lọ déédéé pẹ̀lú òfin ọlọ́run wọn ò ní ìlànà tó lọ déédéé pẹ̀lú ìlànà ọlọ́run jẹ̀mọ́ tó dájú pé ìfẹ̀tẹ́ náà ìmọ̀ ọlọ́run kàálẹ̀ nínú àwọn àgbà nínú àwọn àfà ó ní àfàmọ̀nà àmìlà bíi máa àlìmá àwòrán sọ ọlọ́run ìlànà máa lẹ́nu ẹnikẹ́ni tó bá fi mímọ̀ tọ́lọ́run fi mọ̀ tó bá fi ṣiṣẹ́ ìtọ́lọ́run ọba ọlọ́run ó jogún àlékún mímọ̀ fún tọ̀hún bàkàtà àlìkàmọ́ ní àárọ̀ ọba ìtìbá ilẹ̀ àkè bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá ṣẹ́rú kúrò níbi ọ̀nà òdodo ẹ̀lẹ́bí yàlámùhù tó sì mọ̀ gbódodo ni kò wá lò ó kò pé ẹlòmíì fi tábà àlè hàwà látara ìfẹ́ inú ara rẹ̀ wọ́n ti dàdá àlè jẹ̀mọ́ ní tí ó mọ bí sí wa lára òun náà ní àìmọ̀ kan àti àánú àtẹ̀yẹ̀mìyà pálbá títí tí ọkàn ẹni yẹn nìyí tí yóò fi fọ́jú ọkàn àdìlẹ̀ akílwádìí tí ò nílé rí tó jẹ́ òdodo tó jẹ́ ìlànà ọlọ́run ba àmàkọ́lá tààlà ọlọ́run ní falẹ́ mẹ́rin àwọn ọ̀dọ́gọ́ ọlọ́run pẹ̀lú ọba ọlọ́run nígbà tí wọ́n ṣẹ́rí kúrò nílànà òun ọlọ́run òun ọlọ́run wá ṣẹ́rí ara òun ọlọ́run wá ṣẹ́rí ọkàn wọn kúrò lọ́dọ̀ òun ọlọ́run wallahu la yahdi alqawma alfasiqin gbogbo ẹni bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ọlọ́run wọn ò ní fi ọ̀nà mọ́ àyàfi tó bá ti tán láti mọ̀ ọ̀nà fún rẹ̀ torí ẹ̀ tó dẹ́ pé àlìgáàyè líyà kárí ẹ̀ nìyí nǹkan tóun kó sínú nǹkan mẹ́ta ni alákọ̀ọ́kọ́ àlìjáhàlì àyìmọ̀kan ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìtí ní agbóòlù agbólu àbùsí àti àbùsí ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kí ni àdáwà ìkọjá àlà ìmúra ẹni lọ́ta ṣẹ́ríro ìmẹ́ta yìí wọ́n kò sí àwùjọ kan ní àwùjọ ọmọ ènìyàn láyé tẹ̀lé bá kánàbí wa muhammad sallallahu alaihi wa sallam jòlè alìjáhálù àyèmọ̀kan ẹlẹ́ẹ̀kejì òun náà ní agbólu àbùsí ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kí ni ìkọjá àlà ìkọjá àlà ẹ mọ̀ bá mẹ́tẹ̀ẹ̀ta gbogbo àwùjọ ọmọ nìyẹn torí ẹ̀ nígbà láàmù ti dé tánà tọ́nà tí wàá gbá nàbí sàlọ́nà àtúnládìde ọlọ́run àti kan mẹ́ta rọ́pò alákọ̀ọ́kọ́ àlẹ́yìn ìmọ̀ ìmọ̀ ní islam mú wá kìí ṣe àìmọ̀ tán tí ò bá yé kò sí ìyẹ́ ọ ni ìmọ̀ ní islam mú wá torí ẹ̀ gbígbá sí kò sí àlámọ̀rí kan nínú àlámọ̀rí tọ́mọ ènìyàn bùkátà ní ètò ìṣẹ̀mí ayé tí islam ò ní ìmọ̀ tó pinilẹ̀ fún wa lórí ẹ̀kú sí. eléyìí àkọ́kọ́ ẹlẹ́kẹ̀ àdáàdùn déédéé déédéé ní islam mú wa islam ò mú dọ́gbandọ́gba wá torí pé déédéé ọ̀tọ̀ dọ́gbandọ́gba ọ̀tọ̀ déédéé ní ká fún oníkálùkù bí n tó oníkálùkù tọ́ sí nínú ìwọ̀ nínú àpọ́nlé nínú ẹ̀tọ́ láńpẹ̀ bẹ́ẹ̀ nìyí o lè ẹ̀fẹ́ ti pé bí ìṣẹ́kàn bàbá àti nílé bẹ́ẹ̀ náà ní ti bẹ́ẹ̀ fún bàbá ti yẹlé kò lè jọra wọn àṣẹ àmọ́ bàbá ti ti yẹ nìyí á fún wọn lápọ́nlé tí ẹ máa ń fún àgbàlagbà àpọ́nlé tí yóò fún bàbá ti tiẹ̀ àpọ́nlé bàbá àti àpọ́nlé àgbàlagbà ni torí kálukú ló ti ní ẹ̀tọ́ ti tiẹ̀ sí islam tí mú wa lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam fi ní inna allaha qad àtọ̀ fún ní ìwọ títí ẹ̀ ní ẹ̀tọ́ títí ẹ̀ ní pọ́sán títí ẹ̀ torí náà fàlà arábìnrin fàlà wàlá ọ̀rọ̀ sí ẹ̀tọ́ lébà rẹ̀ gbogbo ẹni tí ó bá ti dorí ilé gbogbo ẹni tí ó bá ti jogún kò tó gbọdọ̀ gbà nínú wíìlì àti ṣe wíìlì fún eléyìí ẹ̀kọ́ mi lánàá nẹ́ẹ̀sì plan tọ́lá àwọn tí ó jogún àwọn tí ó jogún wa lẹ́yìn tá a bá kú tán kì í tàwọn tá a fẹ́ o kì í tàwọn tá a fẹ́ o àwọn tó dogun wa kùránì yẹn nàlẹ́ nínú àwọn ọkùnrin nínú àwọn obìnrin nínú mọ̀lẹ́bí kódà kó mọ́ wù ọ̀gọ́ dogun ẹ̀ yóò dogun ẹ̀ yóò dogun ẹ̀ bẹ́ẹ̀ ó ti dàbí pé ó wù ẹ̀ kó dogun ẹ̀ kò sí ní jogún ẹ̀ tí ò bá sí náà tọ́lọ̀ bá là kalẹ̀ torí ẹ̀ ìsìláàmù mú nǹkan mẹ́ta wá alákọ̀ọ́kọ́ òun náà ní ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní tí a pè ní tí ní àlàágbè àlàádìlò déédéé ẹ̀rẹ́lẹ̀kẹta òun ni tí a ń pè ní ìwọ̀ntúnwọ̀nsí ìsìláàmù fẹ́ ká kọjá àlà bẹ́ẹ̀ ni kò fẹ́ ká sí àti ètò olólọ́bà aláàfọ̀mọ́hánà fún wọ̀tẹ́lá fi ní wẹ̀kẹ̀dáàlìkẹ́ jẹ́ àdáàkùn ọmọkàn wọ́sàbọ̀ ọlọ́run ń ṣe wá ní umma umma yóò mọ ọbẹ̀ láàrin àìdá méjì ni lára aburú méjì ni aburú àkọ́kọ́ ìkọjáàlà aburú ẹlẹ́ẹ̀kejì àti ètò oore yóò mọ̀ bẹ ní ìwọ̀ntúnwọ̀nsí ọ̀kadàríkà àìdáàkùn ọmọdé wọ̀sàtọ̀ ọlọ́run torí di eléyìí òun ṣe ẹ̀yìn ọmọlẹ́yà nàbí sàlámù àdìbòsánlá ní tó wà ní àárín méjì ẹ̀ kọjáàlà bí àwọn jíù bẹ́ẹ̀ lẹ́ ṣe àṣeyètò bí àwọn ẹ̀ kọjáàlà bí àwọn bẹ́ẹ̀ lẹ́ ṣe àṣeyètò bí àwọn Júù torí ìjọ méjèèjì yìí àlìyẹ̀húdù wà nasara wọ́n kọjá àlà wọ́n ṣàfihàn ètò ọlọ́wà lẹ́yìn ẹ̀yẹ mọ́ ọbẹ̀ láàrin méjì ẹ mọ́ kọjá àlà ẹ sì mọ́ ṣe àfihàn ètò so nǹkan méjì sí Islam wà nìyí tó wá fi rọ́pò àlìjá yìí lè yẹ ti òun náà ìkọjá àlà Islam kó sínú nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni mímọ̀ ìmọ̀ òdodo ẹlẹ́ẹ̀kejì òun náà ni déédé justice social justice ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kí ni moderation ìdí ìsàmù mú wá nìyẹn ọlọ́ba aláà sọ̀bùhánà pàtàlẹ́ iná lẹ́yà amúrùkún bẹ̀lẹ̀ àdìlì ìmọ̀lá àyà amúrùkún bẹ̀lẹ̀ àdìlì ọlọ́pàá yín láṣẹ kẹ́jẹ́ kí ni kẹ̀ẹ̀ṣẹ̀ déédé a máa ṣe déédé lórí gbogbo àlámọ̀ ni a sì máa ń fi ìmọ̀ bá nǹkan lò torí ẹ̀ táwọn afá súnmọ́ bá ń bẹ̀rẹ̀ pé wọ́n afá àtò ilẹ̀ yìí ìmọ̀ wo ló ní ìmọ̀ mọ̀ kọ́lá lọ́wọ́ kọ́lá rọ̀ sọ̀nù kí lọ́wọ́ sọ kí lànà ìbísọ̀ là ń pè ní mímọ̀ nígbà tí pé ẹ a òun tó bá gbé sí làákàyè làákàyè wo làákàyè ọmọ ẹni òdọ́gba jẹ̀mọ́ làákàyè wo tó ń tàn làákàyè tá à ń pọ́n nílé mi àwọn tó ń bọ̀ lọ́la jẹ̀mọ́ wọ́n á yẹ̀yẹ́ làákàyè tá a wà gbé bàbá ní àgbàlagbà ní tó fi dàgbà lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké lé kí ni wọ́n sọ bàbá yẹn ò ní làákàyè torí pé ó ti wà outdated tó ti làákàyè nìyí ó ní àlà báwọn àgbàlagbà náà lé ní táàmù owó àwọn tàná pé ah àwọn tàná làákàyè wọn náà tó sùn kò sí tó nǹkan ló sọ nígbà tó ti àwọn àtẹ̀lé ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tàná nìyí làákàyè tí wọn hundred percent ni báwọn náà ṣe ń wò pé tiwọn náà kọ hundred percent ni bẹ́ẹ̀ làwọn tó ń bọ̀ lọ́la náà wọ̀ ah aláì àwọn garafa garafa wọn jẹ ìyàjọ o sáàjẹ ìyà lóòótọ́ ẹ ẹ wò láyé táwa lẹ́yìn ẹ wo fóònù tá à ń lò à ń lo fóònù àfi ń gbè kíyàn wà ní the farthest place in the world ibi tó jìnnà jù láyé láti gbé fóònù yẹn gírangírangírangírangírang ọwọ́ kan ní ògbè ẹ àwọn bàbá wa tí wọ́n ti kú ní. lọ bí títí ẹ̀dẹ̀gbọ́n àwọn ọmọ náà rẹ̀ wọ́n máa ń jẹun nìyí tí wọ́n fẹ́ kó bá kọ́ lẹ́tà ó bùlọ̀ kó sọ́ọ́fíìsì nìyí ìdílà ká ìgbélẹ̀ fún wa nìyẹn wà á mú lọ post office wà á lọ post yẹ o lè lọ cnn ní island ní every street ni wọ́n gbé post box náà gbé sí wà á ti lọ sí bẹ́ẹ̀ tó bá jọ friday postman yóò wà yóò sí bọ́ọ̀sì yóò kó lẹ́tà yóò kó lọ yóò lọ determinate ẹ̀ ìjọba dìbò travel wọ́n kó lọ tòrò wọ́n tó kọ lẹ́tà ó ṣe sùúrù kó tó rédì lẹ́tà rẹ ó lè tọ́sẹ̀ kan ó lè tọ́sẹ̀ méjì ó lè tóṣù kan kódà bí lè tóṣù mẹ́rin ìdílé ìgbélẹ̀ fún wa nìyẹn jẹ̀mọ́n gbogbo táà ń sọ ìyá ń sọ̀rọ̀ eighties mọ́ nineties bọ̀ nísìnyí kíyàn ló fẹ́ kọ́lẹ́tà sí bàbá rẹ̀ tó wà ní ìbàdàn ẹgbórí ẹni yóò gbé wá kọ́lẹ́tà wá mú lọ́pọ̀ sọ́bí ó dá mílíọ̀nù tó bá gbà lọ́wọ́ rẹ̀ wọ́n máa lọ jù lélẹ̀ rẹ̀ abìkan náà ọmọ ìyàwó tó ń jẹ́ pọ̀ sọ́bí ìyá bàá pé ẹjọ́ sáwọn yẹn sì máa mú lẹ́tà wá ó láwọn ìmú lẹ́tà wá mọ́ bóòlù ó ṣe mú tó ń ní every friday ó sì máa mú wa àmọ́ wèrè ṣé kò wá jọ wèrè ẹ̀wẹ̀ whatsapp wà bẹ́ẹ̀ whatsapp bó o ṣe ẹ máa bára yín sọ̀rọ̀ instant message ó náà ń pè ẹ̀ ń sálámù ń dá padà sálámù ń dá padà sálámù ń dá padà ah gbogbo eléyìí ò jẹ́ tẹ́lẹ̀ làákà ìwò òdínbẹ̀ kò dínbẹ̀ fáwọn tàná tọwá tèmi làákà ìwà ti dínbẹ̀ ọlọ́run ló wá mọ́ àwọn tọ́lá bẹ́ẹ̀ àwọn tọ́lá nìyí yóò sọ̀rọ̀ sí ọwọ́ yóò sì lẹ́ táwọn tó mẹ́tì àwọn náà ti gbà àwọn náà ti ọ̀tọ̀ wọn náà wọ́n sì mọ ilẹ̀ láàrin ẹ̀dí kan tí ò ní náà péyàn náwó ìyára fóònù ọlọ́run ló mọ̀ torí ẹ̀ làákàyè nìyí jàmá ó ní ààlà ẹ ó ní ààlà ó kọ̀m̀pútà lò fún ẹ ní kọ̀m̀pútà oní tébù yẹn ọlọ́gbọ̀n fún ẹ ní gbà kódà kó dé tuntun ní gbà ó kàn ah, ń gbé à àwọn tí wọ́n ní àwọn pírẹsidẹ́ǹtì ló máa ń ní kì í ṣe àwọn gómìnà gbọ́dọ̀ state house lẹ́ẹ̀dì bá létà lọ padà dé pé ó ti di ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtọ́bẹ̀rẹ̀ sí nílò ẹlòmíì láti ẹ̀ ní five million kọ̀ǹpútà tẹ̀ rí yẹn ẹlòmíì láti ẹ̀ ní one point five ẹlòmíì láti ẹ̀ ní six hundred fifty thousand ẹnìkan láti ẹ̀ ní five hundred fifty thousand ó ṣiṣẹ́ ní company mà tó wá yá tó di ayé laptop ó wá pé ẹni tó máa tó kọ̀ǹpútà ní kó wá gbé kọ̀ǹpútà yẹn pé ó bá lọ́gbọ́n òun ta ìyẹn wá wá ni wọ́n à ah, dẹ́mà ah, a ní à ah, two thousand báwo ìdúró ní owó lálálálá ìmọ̀ tó yàtọ̀ ayé ò ọya gbé lọ́lọ́ta wọ́n ti padà rí pé à náà kò tiẹ̀ sí gbé lọ ìgbà tó máa padà pé kó wá gbé tó ní à rí ní bóyá ẹ́ ó ó wà ń lé ẹ̀ náà ni ó tún wá padà láti padà dákun wá kódà táàgù ló ń tá níta. ọ̀gá kí ni èmi lè wàláhí ẹgẹ́ bí ń tẹ́lẹ̀ yẹn sàlàyé fún wa ó ní àbálà àbábọ̀ ó padà ń sọ fún ọ̀gá yìí pé tó bá lè jẹ́ kí tóun tóun rẹ̀ ń dírí tóun bá thirty five thousand ọ̀gá bínú náà lẹ́gbẹ̀ẹ́ yìí ó padà wá lọ́dọ̀ yìí ó padà wá pè é okay. Eh, ọ̀gá ìjẹ́ tó bá rán lọ́wọ́ mi ọ̀gá padà fún lówó tó fi gbé ẹni ẹ sọ pé kò sọ ó ní gègé gíní owó náà sọ fún ìgbà ìpẹ́ tó rà gẹ̀gẹ̀ tí tó tẹ́ tó fún ni ó padà tó yá wá gbé ọ̀gá tí wọ́n máa gbé ní ilé ìdágbé ẹ̀sán ó máa gbé lọ fún yàn bó dẹ̀ ṣe rí nìyẹn láti ẹwọ bíi fóònù so làákàyè onílẹ̀mẹ́tì so ní tí Islam mú wá nǹkan mẹ́ta ni torí ẹ gbogbo òfin ẹ̀sìn ìlànà ẹ̀sìn pátá ìjọsìn ẹ̀sìn ìgbàgbọ́ ẹ̀sìn nínú Islam nǹkan mẹ́ta ẹ̀ lè yọ kúrò alákọ̀ọ́kọ́ kálí ìpínlẹ̀ wa nílẹ̀ kan alákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀rì ìmọ̀ àlẹ́ẹ̀rì mọ̀ yẹkín ìmọ̀ àmọ̀dájú ẹlẹ́ẹ̀kejì òun náà ní àádìlò déédéé ẹlẹ́ẹ̀kẹta òun náà ní tí a ń pè ní àìmọ́ kọjá àlà ádámù lọ́gọ́rọ́ alọ́wọ́sọ̀ káṣe ìwọ̀ntúnwọ̀nsí sí ìsìlámù fún wa nìyẹn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni ò sí ní àsìkò àìmọ̀kànmọ̀kàn torí ẹ̀ onílọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́run fi ń bá wa sọ̀rọ̀ nípa ìjà ìbílẹ̀ àtàná àyà pọ̀ ní al-Qur'an al-Karim tọ́nà ti sọ fún wa nípa rẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí àsìkò ọlọ́run bá ní tazunnuna billahi ghayra al-haqqi dhanna al-jahiliyya ọlọ́run ní ẹ̀rí àwọn aláìmọ̀kan ọlọ́run ní wọ́n máa ń rò nípa ọlọ́run ìròyìn dúdú wọn ní èrò tó dáa sọ́lọ̀ èrò tó dáa wọn ò ní sọ́lọ̀ èrò tó dáa sí ọlọ́run allah tó dá gbogbo ayé òun ni tí islam mú wa àmọ́ níjọ́ nínú àsìkò àìmọ̀ kan èrò èrò tí ò da làwọn ẹ̀ máa ń ní sọ́lọ̀ sí agbára ọlọ́run sí kápá ọlọ́run sí bíbẹ ọlọ́run òun táwọn yẹn máa ń ní. ẹlẹ́ẹ̀kejì ọlọ́ba aláàtúnú hánà wàtàlẹ́ni wàlẹ́ àjàbá rọ́ṣùnà tabaruja al-jahiliyyati al-ula alálẹ́yìn obìnrin ẹ má máa jáde ní jáde tẹ́ ẹ má jáde kánádé tó dé sallallahu alaihi wasallam jáde àìmọ̀ kan máa jáde ní hóhò yóò lóhun lọ́sọ náà ní àmọ́ kò wọṣọ àwọn ọ̀sọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ àwọn ọ̀sọ̀ ẹgbẹ́ gbogbo tó ń bẹ lẹ́yìn aṣọ náà gbogbo ẹ̀ náà ni gbogbo yóò máa rí wọn lẹ́yìn ẹgbẹ́ gbọ́dọ̀ jáde báwọn ẹ̀yin mùsùlùmí so àyà pọ̀ nínú Al-Qur'an tó eléyìí lè fún wa anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní nàlá azza wa jal qad azhaba ankum rubiyyata al-jahiliyya ó lẹ́yìn mùsùlùmí ọlọ́ọ̀bá allah subhanahu wa ta'ala ó ti mú kúrò fún yín rubiyyata al-jahiliyya ìwà afọ́nufọ́ra ti ń bẹ lára àwọn èèyàn lánàá kánàdé tó dé ọlọ́run ti mú kúrò fún yín ìwà ìwà òpònú ìwà ìwà amukumẹ́kọ̀ọ́ tó ń bẹ lára àwọn èèyàn tí Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ti mú kúrò fún yín torípò ń bẹ lóòótọ́ ah ó ń bẹ wà mùkú mẹ́kọ ó ń bẹ lára àwọn èèyàn níjọ̀hún dáadáa dáadáa ẹlòmíì nìyí èyí tó fi méjò ó mú láàyè ni o èyí náà ni ó fi gé orí ẹ̀ yóò sì mọ mú ẹ̀jẹ̀ yóò mọ mú ẹ̀jẹ̀ yóò sì mọ jẹun títì àtàràjà ìléyà àwọn tọ́nu ẹlòmíì nìyí kò sí orí láburú o orí láburú ó mú odidi ọmọ ènìyàn ẹ odidi ọmọ ènìyàn ó mú ní ẹrú ní ìmúlẹ̀ tó dájú pé yóò sì fara ní yóò lu èdè ẹ̀ yóò padlock ẹ̀ tí ò ní lè jẹun fún odidi oṣù kan níwá ìmọ̀kànmọ̀kàn táwọn èèyàn ń wù tí ò tẹ̀ níwò pé ah, ah, ibi tẹ́mi ti jáde ibẹ̀ ilé yẹn ti jáde èèyàn ló bí mi èèyàn ló tẹ́lẹ̀ yìí náà kó tiẹ̀ ní àánú hàn ní o wọn sì ní láburú ó sì wálé káàkiri nìyẹn àwọn wọn bàjẹ́ púpọ̀ lórí àwọn alámọ̀nìyàn délé yìí ìwà ìmọ̀kànmọ̀kan ó sì bẹ lára àwọn òyìnbó lára rẹ̀ òun náà ní pé ẹ máa rí ọkùnrin lólóhùn fẹ́ ọkùnrin ẹ máa rí obìnrin olóhùn fẹ́ obìnrin lára ìwà jàhìlíyà ni ọlọ́run lẹ́yìn mùsùlùmí láàpọ̀ ọlọ́run ti mú kúrò lára yóò àti ìmọ̀ káwọn yẹn máa fi bàbá wọn ṣe fáàrí àbí bàbá ńlá bàbá wọn ṣe fáàrí àbí ká máa fi ìlú wọn ṣe fáàrí ọlọ́run lẹ́yìn mùsùlùmí ọlọ́run mú kúrò fún yín torí ẹ̀ àìsí bàbá ẹni ṣe fáàrí kí ni wo gangan jẹ́ kí ló jẹ́ ẹ̀mọ̀ bá mi bá mi lónìí stadium bàbá mi lónìí airport bàbá mi lónìí kí ni wo gangan gangan bí ṣe àìsí bàbá ẹni ṣe fáàrí ìwọ gangan tó fi ṣe fáàrí kódà bí yóò bá wà àlùjọ náà bó bá wà àlùjọ náà jẹ̀mọ́ iṣẹ́ ọwọ́ rẹ ló gbọ̀rọ̀ jẹ́ náà kìí ṣe etí bàbá rẹ jẹ bàbá rẹ ò bá jẹ ìmọ̀ọ́mù kò bá jẹ́ mufasiru kò bá jẹ́ mudiru kò bá jẹ́ sehu kò bá jẹ́ àlífà ohunkóhun kó jẹ́ kò lè gbéyàwó jẹ́ náà. anábì sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni tó dá pé lamiyasa lamiyasa bí amaluhu lamiyasa amaluhu lamiyasa bihi nasabuhu ẹni tí iṣẹ́ ọwọ́ rẹ̀ ò bá ti gbọ̀rọ̀ jẹ́ náà kò lè fi ifá kò lè fi bàbá rẹ̀ yára ìdílé rẹ̀ àmọ́ níjọ́ àwọn àmọ́ rẹ̀ ṣe dáadáa wọ́n mọ̀ fi bàbá bàbá ìyá wọ́n mọ̀ fi ṣe fáàlì ó mọ̀ mí ni èmi ọmọ lágbájá èmi ò mọ̀ mí ni èmi ọmọ tàmẹ́nu bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tí ò ní bàbá dáadáa kò sẹ́ni tí ò ní bàbá bú kò sẹ́ni tí ò léyìn rí kò sẹ́ni tí ò léyìn bí. òní mọ́mínú tẹ́kì onígbà ànábì ti dé ọlọ́run ní àrẹ́sọ̀lá nígbàgbà tí ọ̀run ti gbóhùn dìde ọlọ́run ti pín wa sí méjì mòmínú tẹ̀kíyù ẹ̀mọ̀ rẹ̀ tó jẹ́ mòmìnì olùfáyọ̀ ọlọ́run olódodo ẹ̀dá wà fáàjẹ́rù ṣẹ̀kíyù ẹ̀mọ̀ rí ẹlẹ́ṣẹ̀ olódodo burúkú ẹ̀dá ọlọ́run pín wa sí méjì báwọn. àmọ̀ rẹ̀ ni rí àtẹnibi àmọ̀ olódodo àti onírọ́ kìí ṣe wípé àmọ̀ wípé àwọn ọ̀tàn bàbá wọn dá àwọn ọ̀tàn bàbá wọn ò dá àwọn ọ̀tàn ìlú wọn dá àwọn kan ìlú wọn ò dá kò sẹ́lẹ̀ yìí mọ́ ó ní à ń tún banu adam gbogbo ẹ̀yọ́ ọmọ nìyẹn pátá ọmọ adam ní ara adam lẹ́sìn dìde wà á adam mi fi tùrọ̀ ànábì adam sì ní látara iye pẹ̀ lọ́lọ́wọ́ bá ti dá oníyàdé ànàrí jáàdùn fàkúrà hóm bí àtúwámi ìnàmá hóm fúnàmá hóm fáàmù mi fáàmì jahannam alábi sàlálà sàlám ó láwọn kan bẹ nínú àwọn ènìyàn tó wọ́n máa fi bàbá ńlá bàbá wọn ó mọ̀ fi ṣe fáàrí bẹ́ẹ̀ sì ni sọlọmọdájú òun. àwọn tábí ṣe fáàrí lẹ́kọ̀ọ́ gómìnà jahannam ó ní ẹ̀ta ni wọ́n nínú àwọn ẹ̀ta náà jahannama ìyẹn nínú àwọn tó wọ jahannama yìí torí ẹ̀ kí lára ẹ fi ẹbọ kí lára fi ṣe fáàrí ìyàwó ti takọ̀tọ̀ lọ́wọ́ kí lára fi ṣe fáàrí ṣe à àwọn bá wa ṣe rí okùnà tó wà ń àwọn bá wa ojúbọ wọn nù Ah, àwọn èèyàn yìí àbíkẹ́ wú dànù tájọ jíjà tájọ jù táwù dànù tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn jẹ̀mọ́ àbí ọ̀rọ̀ àṣà òun lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń fẹ́ fi ìlànà bàbá wọn sí fáàlì tó bá ti di bí ọ̀rọ̀ àlámọ̀rí ayé wọ́n èyí fi ọ̀rọ̀ bá wọn sí fáàlì àwọn àbáwò àwọn àbáwò abẹ́rẹ́ ti pé omi nínú wọn ìtọ́jú kálukú wọn ń wọ̀ lẹ́nu àwọn àǹkárá àwọn jàlábíà àwọn aṣọ tó dáa tó yẹ wá tó wu tó dáa lára ọkùnrin tó dáa lára obìnrin bàbá mi bẹ̀jọ́ pé tí wọ́n kú àpòdọ̀ ọ̀ àpò ẹ̀wà lóun jẹ́ aṣọ tí wọ́n wọ̀ nígbà náà àwọn míì nìyí tí wọ́n fi kú wọn ò mọ̀ tán pé matrix wọn ò mọ̀ tán pé bẹ́ẹ̀dì igi ọparun àwọn míì tí wọ́n fi kú wọn ò tán pé ní paint ọ̀dà tán fi kúlé wọn ò wọ́n mọ́ kínáfíkúnlé ìgbẹ́ màálù ìní ìbọ́tọ̀ so mélòó nínú wa ló ń lògbẹ́ màálù lẹ́nu wọ́n á gba èrò ń tẹ̀ ìdókòó ní pé wọ́n á ọ̀dà fún gbẹ́ màálù wọ́n drum ìgbẹ́ fi kúnlé ah, wọ́n máa pe nine nine nine sí ọ ẹ̀dá kan ẹnì ìgbà gbalẹ̀ o òdó súnmọ́ ni pé wọ́n lè ní òdó ló kó wá o wọ́n wọ̀ gbogbo wa nísìnyí à ń lo ọ̀dà àlò tá a bá lọ́wọ́ bàbá wa mọ́ ìgbẹ́mọ̀lú gbogbo wa nísìnyí à ń wo orílẹ̀ ọ̀dà àwọn aṣọ àlò tá a bá lọ́wọ́ bàbá wa mọ́ bí àpòdọ̀wọ́ ẹ́ àwọn oríṣiríṣi bẹ́ẹ̀dì àwọn oríṣiríṣi àwọn nǹkan gbìngbìnrin ilẹ̀ ayé ẹlẹ́bí tó bá lọ́ọ́ lú wọn wọ́n fún lóúnjẹ kò ní fẹ́ jẹ wọ́n fún lómi kò ní fẹ́ mú ó yẹ mú omi àbàtà wa mú lélẹ́ omi odò ni ó tutù bàbá àgbà ẹ ṣeun ọlọ́run jẹ́ àríwí pẹ́ òjú bẹ́ẹ̀ lọ ìwọ wọn gbọdọ̀ wá fi lè dán òtún báyìí lè mú tó padà sí kò ó mọ ìyàgbẹ́ ọ̀rìn so a fi jẹun sókè gbogbo táàmù táwọn bá ọlọ́run bàbá wa níjọ́ ohun wa ni a fi jùlẹ̀ kó dẹ̀ ṣe dáadáa kì í ṣàbúrú ìṣàbúrú torí ẹ̀ tó dá sí pé ààyè fi àwọn bàbá àyè tí wọ́n tí wọ́n ṣe fáàrí bẹ́ẹ̀ ni tó bá ti di bí ọ̀rọ̀ òdodo tó òdodo tó bá ń bẹ lọ́wọ́ wọn là á máa ń fi ṣe fáàrí tí ò bá sódodo nínú ìṣesí kan tí wọ́n ṣe àní sí nǹkan ẹni fi ṣe fáàrí lágbọ́n yìí dáadáa ah bàbá wa ah bàbá dáadáa nígbà tí wọ́n ń bẹ láyé ah wọ́n ti láwọn èèyàn tí wọ́n jà ọmọ dáadáa nìyẹn àmọ́ bàbá wa nígbà tí wọ́n ń bẹ láyé ah ẹmu tẹkọtẹrì ọmọ ọmọ gan àbádáadáa àbá ọmọ ọmọ ẹmu tẹkọtẹrì ṣé nǹkan gidi wá nù ẹ àwọn àbá ẹgbà tó ń bẹ láyé áà kódà àwọn kan ìlú kan àwọn kan àdúgbò kan ni ọmọ ń tàdúgbò olú ẹnì kó fi yẹn ṣe fáànì torí ẹ òdodo tó bá bẹ lọ́wọ́ wọn làá máa fi ṣe fáànì ìṣefáàrí yẹn sì nìyí àwọn ọmọ àkọ́ṣe òdodo ìpẹ̀ lọ́wọ́ wọn òun ni kì í ṣe pé àtẹ̀mọ́ fi ṣe fáàrà àmọ́ fi yàgàn torí ẹ̀ ètí islam ń pe àwọn mùsùlùmí sí òun náà ni pé àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan jàhìlíyà ọlọ́run bá fẹ́ kó ní kálukú wa ká bọ́ ọ̀dà nù ká jìnà sí ẹ̀kọ́ islam òun náà nìyẹn anájọba muhammad sallallahu alayhi wa sallam ó ní abọ́gàdùn náà sùn ìlọ́lọ́ ìsàlẹ̀ àtà ó ní nínú àwọn èèyàn tó lọ́ mọ́ bínú sí jù òun ó dárúkọ mẹ́ta fún wa nínú wọn alákọ̀ọ́kọ́ arab kò lẹ́dọ́wọ́ sísun tó fi ìlú rẹ̀ lẹ̀ kò ṣe ẹgbọ́tọ́lọ̀ nínú ìlú rẹ̀ kò ṣe ẹgbọ́tọ́lọ̀ lágbègbè rẹ̀ ó wá gbéra ó wá lọ mọ́kà mọ́kà ló ti wá ń fi ẹbọ nílẹ̀ ló ti fi àìdígbàgbọ́ nú ọlọ́run rinlẹ̀ á ní ẹ̀dọ́ ọlọ́run ọba tí ó bínú sí jù ní eléyìí jẹ́ ọkàn báwọn torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn ìjọba sáwọ́dì mọ̀ nígbà fún ọ tó bá ti fẹ́ gbé kátàkátà wọn níbi wọn ó ń tẹ́kẹ̀ẹ́ ní wẹ́ẹ́ àbá àtọ́ à ana mualim, ana fala salati wọ́n wòrè gbọ́ kíní lẹ́nu báàgì rẹ̀ àwọn ẹgbẹ́ ẹ́ ìwọ́n lélẹ̀ yìí ìtàn fẹ́ wọn dùgbàǹjò ni ìwọ́n náà láti lórí ní sí orí jà wọ́n wo pépà rẹ̀ wọ́n ah kílẹ̀ ó dà nankali ni kò mọ́ pé àwọn alábàá náà mọ̀ náà gbé nankali ó wá ń parọ́ pé ó ní oníkùránì ni ọlọ́pàá Dubai inú lè jẹ kùránì bóyá kàkíntàn àwọn anímọ̀ kùránì ni kúlù aláwọ̀ àdìmọ̀ wọ́n lọ bí lẹ́sẹ̀ ànímọ̀ àdínáka wọ́n yí dágbàdàgbà sí nàìjíríà nìmọ̀ bí a bá gbé náà kàlẹ́lù kàlẹ́lù kàìrọ́ ti wọ saudi tó bá dé airport wọ́n dágbàdà gbogbo tí ó bá ti fa sábàbí káwọn èèyàn fi àìnígbàgbọ́ nínú ọlọ́run lódodo nílẹ̀ àwọn ìjọba yìí wọ̀n nígbà ó sì ṣe déédéé sí àṣẹ adájọba muhammad sallallahu alaihi wa sallam àbí sábà ilẹ̀ fún wọn lẹ̀ yóò wá di pé oníkàlùkù tó ń ṣe tó wù wọn ilẹ̀ mímọ́ náà nìyẹn àmọ́ àkàn bẹ ládùúgbò wa yìí àmọ́ dárúkọ wọ́n náà lámọ́ ìmọ̀ ń gbé tẹ̀sí bá kọ́rùn ó pọ̀ gan ọmọ ń gbé kọ́rùn báyìí àwọn àti ọlọ́ ájì ọdún kan ni ìyàfọ́nà àwọn ṣe fún wa àdúrà ti ṣe Ahmed Sad náà wọ́n sọ pé à bàbá ìlú tẹ̀ ń lọ yìí wọ́n gbé tẹ̀sí bá kọ́rùn bẹ́ẹ̀ o kò sọ̀rọ̀ wòlíì bẹ́ẹ̀ o ẹ̀yà gbọ́ kalẹ̀ bàbá ìṣẹ̀lẹ̀ alálọ́ba gírí gbọ́dọ̀dẹ̀ oní black yẹn oní black yẹn ọ̀rà gbogbo tẹ̀síwà tí wọ́n kó gbogbo rẹ̀ ni wọ́n kó sí náà fi lọ́dọ̀ àfi dé àfitẹ́gbàkọ̀ ó wà àfitẹ́gbàkọ̀ ọlọ́pàá ó pè ọ́ wọ́n rẹ̀ lọ́wọ́ wọ́n fọ́ ọ́ sí ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀gá ah, ó gbẹ́dẹ̀ pélé ó rẹ̀ ilé ẹ̀lọ́ tọ́jú ẹ̀lọ́ tuntun tó bá rí ọ̀gbọ́n gbẹ́dẹ̀ wọn tó bá dùn ní kí ní ìṣọ́ ìwọ́n fi ní ìṣọ́ àtọ́ gbogbo àwọn kaba yẹn nìyí wọ́n dáàbò bò káàbò mọ́ bá ṣẹlẹ̀ àwọn èèyàn ẹlòmíì rẹ̀ láti gbé òṣàlú wọn kó gbé lọ́bẹ̀ láti máa ṣe bẹ́ẹ̀ dẹ̀ ní àwùjọ yìí ilẹ̀ mímọ́ ni so ẹni àkọ́kọ́ nù ẹlẹ́kejì anábì sallallahu alaihi wa sallam ìṣẹ̀lẹ̀ islam sọ́nà sọ́nà jahiliya òun lẹ́nu láti pé ọlọ́run ti là ẹ́ ó ti fi islam là ẹ́ ó ti dáàbò bù ẹ́ pẹ̀lú ìmọ̀ islam pẹ̀lú déédéé pẹ̀lú dọ́gbandọ́gba pẹ̀lú ìṣe àpè níwọ̀ntúnwọ̀nsí tó bá wá rí bẹ́ẹ̀ tó wá yẹ kó o túmọ̀ wu ìwà jàìlíyà ọ̀rọ̀ jàìlíyà ìṣesí àìmọ̀kan rẹ̀ níbẹ̀ lára ìtọ́lọ̀ mọ́ bínú sí jù. Torí ẹ̀gá ti pé ìsìláàmù tá a láǹṣe yìí a gbà tọwọ́ tẹsẹ̀ ìsìnkú ránì kò yáyọ́ lẹ́yìn àmánù ọlọ́lẹ́yìn onígbàgbọ́ òdodo òdòkúnú fi sílì káfà ọlọ́ni gbogbo apá ìtẹ̀sẹ̀ yìí pátá òun ẹ̀sìn kó sínú ìsìláàmù wọlé tẹ̀tẹ́ bí ó tó bá ti ṣe ìtọ́nù ọlọ́ni ẹ máa ń ìlànà ṣe ìtọ́nù iná ń kẹ́ra fún àjọ òmù bí ṣe ìtọ́nù tẹ rí ọ̀tá tó fojú hàn sí òun náà tó bí ẹ kò sí any condition tí mùsùlùmí bá wà tó bá ní any challenge mọ́ lo ìlànà jàìlíyà mọ́ lo ìlànà jàìlíyà jẹ̀mọ́ lára ìlànà jàìlíyà táwọn yẹn máa ń lò òní tó bóyá ó nídìí owó tí ó fi ṣòwò àbó nídìí owó tó fi gbọ́ bùkátà kí ló kù yóò wà lọ yáwó èlé owó èlé yíyá jàhìlíyà ni àpòsí ni àbòsí òun lówó èlé àìṣe dáadáa òun ní ìlànà yẹ kìí ṣe ìlànà islam kìí ṣe ìlànà islam ọlọ́ni yá ayọ́ ẹlẹ́dín náà amánu ọlọ́ni ẹgbẹ́ àkọ́dọ̀dọ̀ ọlọ́m wàzáàrù màbá kìí amínà rìbá èkó tó mọ̀ mẹ́rin ọlọ́ni ẹ̀ jìnà sí èlé ìwọ tó ń lọ yáwó èlé ìjà ìyíyà ni ìwà ìmọ̀kan ni ìwà ẹ̀ṣẹ̀ ni ìwọ tó sì sínà lówó èlé tó ń gba èlé ìjà ìyíyà ni ìwà ìmọ̀kan ni ìwà ẹ̀ṣẹ̀ ni so ìsìláàmù mú wáyé pé ákìdù ìrìfàk ákìdù ìrìfàk ni ìsìláàmù máa ń ní ẹ̀bá ayáwó lọ́wọ́ wa àti ìrànlọ́rùn àti gbé kò ní ṣòro kódà tó fẹ́ fún yẹn ṣe wò kò wá ní wá kó wá ní o kò fẹ́ yáwó kò fẹ́ yáwó náírà à ó fi san two náírà ẹ rìbá kan bẹ wọn pè ní rìbá ní jàìlíyà rìbá jàìlíyà ó fúyẹ́ lásìkò jàìlíyà sí tí ọ̀pọ̀lọpọ̀ ń gbà rìbá náà gbé máa wá fẹ́ yáwó wọ́n á yà ẹ̀ ní olóògbàgbàdà ẹ̀fẹ̀ kan náà ni náà wọn ní bèrè ilé ṣùgbọ́n tó bá di àsìkò ní tí ò bá dá padà àwa ní ẹ̀dá pẹ̀jọ ẹ fún mi ní ọ̀sẹ̀ kan sí àwọn wà ní à tábà fún ẹ ní ọ̀sẹ̀ kan sí o ìwọ náà ó fi fún owó yẹn tó padà padà o five naira láyé tó di seven naira ẹ̀ẹ́dì pé nígbà tó kọ́kọ́ yáwó wọn ò fi èlé sí ìgbà ẹlẹ́ẹ̀kejì wípé wọ́n fóun ní more time ìgbà ẹni wà ní òkè o ó wà fi èlé sí i nítawọn lárúbáwá mọ́nù wọ́n pè ní rí balùkẹ́ ìlẹ́yà bàbá wà òjò wa lẹ́nu ẹgbẹ́ kò rí bẹ́ẹ̀ kéde tó bá ti lọ bá báńkì tó fẹ́ yáwó báyìí wọ́n ti lọ fún ẹ pàṣẹ́ntéèjì tó kìkì one million to pay one point five million eh, two point five million to pay five million owó ni àwọn kan yẹn nìyí kì í jẹ́ kí àwùjọ ọmọ ọbẹ̀ nínú fọkànbalẹ̀ a máa fa ìtẹ̀jẹ̀ sílẹ̀ a máa fa ìjẹ dúkìá ọmọ ènìyàn lọ́nà tí ò lẹ́tọ̀ a máa fa kí nǹkan kó gbówó lórí tí ò rí rọrùn fún àwọn mẹ̀kúnnù láti rí a máa fa kí olówó ó mọ olówó lọ kí tálíkà ó sì mọ tálíkà lọ́nà bẹ́ẹ̀ lára burú ilé lòun nìyẹn lọ́lọ́fin ní ayọ̀ ẹlẹ́dẹ́ náà mẹ́nu ọlọ́lẹ́yìn onígbàgbọ́ òdodo takùnmọ́ ọlọ́ni ẹ̀fọ́ ọ̀gbọ̀n ọlọ́run wàdárù ni mùsùlùmí láì fi lọ yáwó ilé torí pé jàìlíyà ìwà ìmọ̀kànmọ̀kàn ọlọ́run ti fọ́kù lára wa bí ẹ̀ bá ti wà yáwó lọ́wọ́ wa nìyí àárín dìmáàdì èlé lọ́dọ̀ rẹ̀ àárín dìmáàdì èlé torí pé ọlọ́run ti bọ́ ìwà àkùsí ọlọ́run ti fọ́kù lára wa torí ìdí eléyìí anábì sallallahu alayhi wa sallam ó ní ẹlẹ́ẹ̀kẹta nínú ẹjọ́ ọlọ́run bá bínú sí jù nínú ẹ̀dá oníwàmọ̀tọ́ lè dámẹ́mọ̀rẹ́ ìṣẹ́jọ́ ìhàrẹ̀tọ́ dábà wọlé tó dáta jẹ́ ẹnìkejì sílẹ̀ lọ́nà tó lẹ́tọ̀ ẹ̀dọ́ tẹ jẹ́ ẹnìkejì sílẹ̀ lọ́nà tó lẹ́tọ̀ jẹ̀mọ́ gbogbo eléyìí pọ̀ láwùjọ lẹ́nu kéèsì kan lọ ní south africa lọ́wọ́ báyìí tó ní ṣe pẹ̀lú ọmọ nàìjíríà ọmọ nàìjíríà yìí ó lọ sùn ní south africa ọmọkùnrin níbi ọmọ twenty two bí mọ̀ ní wọ́n kù ó lọ sùn lọ ó wá ṣe uber driver àwọn kan wá ọjà fún pé pé kó wá tètè àwọn trip ọkùnrin kan obìnrin kan ni obìnrin yẹn wá wọlé sẹ́gbẹ̀ẹ́ dẹ́rẹ́bà ọkùnrin òun wọlé sẹ́yìn ó lè gbé wọn lọ kẹmọ́ wọ́n sì lẹ́ẹ̀kan náà obìnrin yẹn kàn yọ ọ̀bẹ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gun ni èyí tó wà lẹ́yìn yẹn fún lọ́rùn wọ́n sì pa bàtà wọn pa wọ́n wá gbé òkú ẹ̀ sí síìtì tó wà lẹ́yìn èyí tó wà lẹ́yìn tó jẹ́ ọkùnrin apààyàn ẹni òun wá bọ́ síwájú àwọn méjì wá gbé mọ́tò yẹn lọ sí ibì kan. wọ́n wá láti gbogbo ọdún ọ̀sán kò gba ọdún kẹ́ẹ̀. ọ̀nà ilé for them àwọn ọmọ wípé mọ́tò yẹn ní kámẹ́rà kámẹ́rà yẹn ló tó àṣírí wọn ẹ̀dá kan ìwà tó lọ́dẹ̀ pẹ̀lẹ́ pàbó sí mi ìwà jà ìníyà mi ìlú ẹ̀ pọ̀ ó pọ̀ jákèrè rẹ̀ káàmù ẹ̀bí rẹ̀ àìmọ́ ni ó bá jẹ́ bàtí wọ́n ti pa Nàìjíríà bẹ́ẹ̀ ni ẹwà àwọn kidnappers ẹwà àwọn bandits gbogbo eléyìí ìwà jàìlíyà ni ìwà ìmọ̀kan ni kẹ múyàn kẹ tẹjẹ ènìyàn sílẹ̀ lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ lórí kíni lórí kíni lórí dúkìá ẹ̀fẹ́ gba dúkìá ẹ̀ ti pa ẹ̀fẹ́ torí bẹ́ẹ̀ wá owó ẹ̀ sì ṣúta àwọn èèyàn tẹ́lẹ̀ bá lè rówó torí bẹ́ẹ̀ wá owó ẹ̀ kidnap àwọn èèyàn ẹ̀ jíyàn gbé ẹ̀ wá gbé lọ ẹ̀ wá ní káwọn mọ̀lẹ́bí ẹ̀ kan máa sanwó kó tó lè rí nípẹ̀ gbogbo àwọn aburú yẹn lè jà máa lára ìwà ìmọ̀kànmọ̀kàn tó ń bẹ lára àwùjọ ọmọnìyàn tí islam fẹ́ táwa mùsùlùmí ká jìnà sí òun nìyẹn torí díẹ̀ tó dá tó wà mùsùlùmí má fi ọ̀sìn ẹ̀fọ́n ìwà jàìlíà mọ́ ìlànà rẹ̀ kódà tá a bá ń ṣàkíyèsí lára àwọn ọmọ wa a máa fọwọ́ sákèsì eléyìí ò dáa èyí wà dáadáa ìwà burúkú lélẹ́yìí jẹ̀mọ́ lẹ́yìn náà a wà fún ọ nínú àwọn àpẹẹrẹ ó rẹ̀ adé fún aláwọ̀ àpẹẹrẹ míì náà nínú àwọn ìwà jàìlíyà tó ń bẹ láwùjọ àwùjọ mìnìyàn nínú ẹ̀ onílẹ̀ ìbáàdà tó lè rọrùn lọ òun ni kí a máa jọ́sẹ̀ fún nǹkan ní lẹ́yìn ọlọ́run a máa sin nǹkan ní lẹ́yìn ọlọ́run jẹ́mọ́ ẹ bá wọta lélẹ̀ kí ni yàtọ̀ láàrin ẹ bá wọta àti omi ọ̀ṣun kí ni yàtọ̀ omi ọ̀ṣun ẹ bá wọta àwọn èèyàn sí kí náà ń pèlè iná ẹ̀ mr b àwọn èèyàn sí wọ́n mú ní àbómi ọdún àwọn èèyàn kan sí wọ́n sì ẹ́ wọ́n ń gbé bùkátà lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n náà ah, ọ̀sùn gbà mí ọ̀sùn gbé mí omi omi tó yẹ pé tó bá dá àsìkò ẹ̀rùn yóò gbẹ. yóò gbẹ nígbà táwa ní òkè odò ọba odò ọba níbi tó dọ̀ sùn wà láti tó gbẹ kódà ẹ̀fẹ̀ lè mọ gbá bọ́ọ̀lù náà bò mí.

àwọn eléyìí ni wọ́n kéré nínú àwọn ènìyàn torí pé àdámọ̀ gbogbo ọmọ ènìyàn ní kámọ̀ pé ọlọ́run bẹ̀ ọlọ́run sì dára lórí wípé kámọ̀ tó ń bẹ kò dẹ̀ tọ́ ilé ènìyàn kan tí ó gbà pé ọlọ́run ò sí àmọ́ àwọn tí wọ́n fẹ́ ṣàbòsí tí wọ́n fẹ́ káwọn èèyàn rí àwọn gẹ́gẹ́ bí ọlọ́run àwọn ni ó là ló sọ pé kò sọ́lọ́run Bàbá dára tó ní kò sọ́lọ́run. Òdùn kan tó rọ̀ ní ìgbàjọ ọdún mélòó kan nìyí ó kà mọ́ lẹ́kí odò àgbàrá flood wa mú jíìpù ẹ̀ bàbá ní láti borí jíìpù wọ́n ni ah ọlọ́takù sàánú wa o ẹ̀hẹ́ ó bẹ̀ àyí ó gbà fọ́lọ̀ ń bẹ̀ so àdámọ́ ọmọ nìyẹn ni àgbà fọ́lọ̀ ń wà bẹ́ẹ̀ ni torí ẹ̀ tó bá tó stéèjì kan ẹ̀ lè kéde lórí kò sọ́lọ̀ and ah oh god yóò ti sọ sáfó tó mọ̀ pé kí ló ń yí ẹni tó sì kọ́kọ́ ronú tó kọ́kọ́ ronú tó sọ gbọ́dọ̀ pé kò sí ọlọ́run òun náà ní fìràhùn fìràhùn náà ló kọ́kọ́ tako bíbẹ ọlọ́run ìbílísù ṣẹ̀tọ́n bó ṣe jẹ́ níbi tó òun tó ń pẹ̀ fọ́lọ̀ ń bẹ̀ àmọ́ fìràhùn òun ní kò sí ìwé ìsọ̀rọ̀ bó yẹ pé lórí ọkàn rẹ̀ ó pẹ̀ fọ́lọ̀ ń bẹ̀ àmọ́ báwo ni ó mọ̀ sọ fáwọn aráàlú fọ́lọ̀ ń bẹ̀ òun náà tún wá ń bẹ̀ táwọn aráàlú ò ní pé ọlọ́run lé lórí ìtókù ní gbọmọ ní kò sí ọlọ́run táwọn aráàlú lè bá lè rí òun gangan gẹ́gẹ́ bí ọlọ́run ọlọ́run ní wàjá ọlọ́run ní wọ́n òun ọlọ́run bẹ wẹ̀sẹ̀ ọ̀nà ti àkùnkùn tó ń bọ olúwa bẹ́ẹ̀ lọ́kàn wọn nìyí ọkàn wọn tẹ tíráì fún bẹ àmọ́ fẹ́ ṣàbùsí fẹ́ ṣe gbéraga fẹ́ kó àwọn sábẹ́ àwọn no god wọn kéré ìsinyìí iná fẹ́ máa pọ̀ díẹ̀díẹ̀ látara social media ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi lọ le lọ iléèwé wọn lọ kàgbákò kókò sọ́lọ̀ akàndẹ́rì anídàdì àbú ìbẹ̀ni pọ́lọ̀ wà ní ọlọ́run wà à tẹ́lọ̀tẹ́ ló wà yìí níbo ló wà lọ́mọ rẹ̀ bá fi ń bí yà stop school ẹ̀ ó ti kàwé tó bá ilé ìjìlẹ́kùn yẹn lọ́jà mọ́ ọmọdé ni ó ṣe àkóbá fún òbí torí láyé táwà lẹ́nu ìbàjẹ́ ti dowó tó bá rí ìgbàgbọ́ burúkú yẹn fi nílẹ̀ ẹ̀ẹ̀kan rí ẹ̀rí mọ́ mílíọ̀nù oṣù mọ́ wọn lákàntì ẹ̀ lọ́n ti rí àwọn oníjọ oníjọ káàkiri wọ́n sponsor wọn ágbà ní kò sọ́nà ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run ló dá ọlọ́run ló dá kí ni ọ̀nà ẹ̀rí dá ní dídáàdì yìí sọ fún ilẹ̀ iná sọ jàre ọlọ́run tẹ́fà ló bẹ̀rẹ̀ ẹ mú wá mo fẹ́ rí ok ṣe pé omi lélẹ̀ yìí sì ẹ bà lélẹ̀ ó wà àbí ẹ ṣe bá rí ni ẹ ọlọ́run yìí ẹ mú wá tọ́mọ ẹ bá dé bẹ́ẹ̀ ìbí ló fẹ́ sọ. nínú àdáàdì èyí fẹ́ dẹ́ ìgbàgbọ́ jẹ́ èrí nítorí yóò bá ti rí ìyẹ̀pọ̀ ìgbàgbọ́ àbílẹ̀ mo yọ lọ ìwé léèwé kí nǹkan lè rọrùn fún wa òun tó wá dé <laughs> ah, àdìkà mọ̀lú fẹ́ ok ìwọ́n tó sọ pé ọlọ́run kí mú wá nígbà tí ò rí kò sí ó lọ́pọ̀lọ́ ah, ah, àdáde mú lọ́pọ̀lọ́ ó lọ́pọ̀lọ́ jẹ́ ẹrọ́pọ̀lọ́ ẹ̀ náà ẹ̀ àdáde kò sí ẹ̀ kò sí ọlọ́pàá yẹ kárí àdáwò bẹ́ẹ̀ o ọmọ tá a fètè pọ̀ kó tó kúrò lé tó wá lọ gbé yín lé ara wa kò ní balẹ̀ àmọ́nà tá a fi máa ń mú wọn tá a máa ti gbé wá pé ọlọ́run tá a rí a gbọ́dọ̀ gbàgbọ́ ẹ̀yìn náà wà ti àwọn nǹkan míì sí tí ò lè rí láíláí tó ń náà gbàgbé àwọn kìíní wọn bẹ̀. tó ń lọ́bẹ̀ ni pé láyé lè ní àwọn kan ti sọ pé kò sí ọlọ́run ọmọ kò sọ wà fún mi. àwọn nǹkan nìyí wọ́n ní ọlọ́run méjì ni ọlọ́run méjì ni àwọn ní ìkan ìkan ló ń kọ̀ǹtró dúdú dúdú alẹ́ náà ń pè bẹ́ẹ̀ ìkan ló ń kọ̀ǹtró ìmọ́lẹ̀ ọ̀sán wọ́n ní méjì ni àwọn kan nù àwọn eléyìí náà jẹ̀bọ́ àwọn àti àwọn eléyìí wọn ò fúbi ẹ̀fẹ̀tọ̀ sí àwọn ìpìlẹ̀ làwọn méjèèjì àwọn kan wọ́n ní ọlọ́run wọ́n ní mẹ́ta lọ́kan ni mẹ́ta lọ́kan a ti mọ̀ àtìmọ̀lú àwọn eléyìí ọlọ́rin làkọ̀dé káfàrà lẹ́rí ní àtọ́lù ìnàlọ́ àtàlẹ́ tó sàlẹ̀ àtà wà náà mi ní ìlàhìn ìnàlọ́ ọlọ́run gbogbo ẹni bá ń sọ pé mẹ́ta lọ́kàn lòun ọlọ́run ọlọ́run ni wọ́n ti fi kéde rí oyin ṣe nígbàgbọ́ òun ọlọ́run ọ̀kan náà àwọn kan àwọn ní ọlọ́run ti ẹ̀ pọ̀ kò fẹ́ ló ó pọ̀ kò ló ń àwọn làwọn oníṣẹ̀ṣe nílẹ̀ yorùbá ni ní ilé ìlú ìbò ní nílùú India àwọn gbà ìbọ́lọ̀ tiwọn ó pọ̀ kò lóǹkà <laughs> ó pọ̀ kò lóǹkà torí ẹ̀ ẹ̀ gbé nílẹ̀ Yorùbá lẹ́yìn àwọn tó ń sin ṣọ̀gbọ́n àwọn tó ń sin èṣù àwọn tó ń bọ omi àwọn tó ń bọ iná bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ̀mọ́ kódà bẹ́ẹ̀ bá kó láìlọ́nù kíráká bisikíìtì tó bá kó jọ tó ń pè lọ́lọ́run ẹ̀ ìfàbùrú ìsáburú mẹ́ tó lọ náà ni àmọ́ àwọn kan wá wà àwọn ẹni ọlọ́run ọ̀kan ni kò lórogún kò bímọ ẹni tó òbí kò lọ́tọ̀ kan kò láti jọ kò láti lé kó làwọn ànábì ọlọ́run ó bẹ̀ lórí ádámù alẹ́ ìsọlá tó bọ̀ sára títí títí tó fi dórí ìdìrẹ́sù tó fi dórí núhù tó fi dórí ibrahimu tó fi dórí musa tó fi dórí isa tó fi dórí muhammad sallallahu alayhi wa sallam àwọn ànábì ọlọ́run tán fi wá nìyí. ọ̀kan ìlàhùn wàhílù láìláha ìlàhù arrahmanu rahim ọlọ́wọ́ ọba yìí ọ̀kan ni ògbórògún olùmọ́bà kan oníkan náà ni ìjẹ́sìn tọ́ sí lọ́dọ̀dọ̀ ọba tó ń kẹ́ gbogbo àgbálá ayé tó pèsè fún oníkàlùkù torí ẹ̀ kájọ́sìn fún ọlọ́run lọ́kan ṣoṣo ìmọ̀ ìmọ̀ òdodo òun ló mú wá kájọ́sìn fún ọlọ́run lọ́kan ṣoṣo déédé òun ni a fún ọlọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ a fún ìtàn tọ́lọ́run dá lẹ́tọ̀ọ́ ọlọ́run kájọ́sì fún ọlọ́run lódodo ẹ̀rí déédé ìwọ̀ntúnwọ̀nsí ni kò sí kọjá làǹdẹ̀ torí ẹ̀ àìsí ìtàn mí lẹ́yìn ọlọ́run bá dá subhanahu wa ta'ala lẹ́tùmọ̀ àdébúlá kò jà ìlíyà lásìkò àìmọ̀tán òṣèlú táwọn èèyàn tí mo jọ́ fi fún òṣèlú mo jọ́ fi fún nílẹ̀ yorùbá nítorí pínlẹ̀ ilẹ̀ yorùbá nù òòṣà ni ẹbọ olópinlẹ̀ bẹ́ẹ̀ bá rí ilé Ògún ẹ rí ilé Ọya ẹ rí ilé onífá ẹ rí ilé onírúmọlẹ̀ ẹ rí ilé oníèsì ìṣídáhùn sí èṣùgbèdì ẹ mọ̀ rí wọn bẹ́ẹ̀ ẹ ìfájálúgbó Ògún Ògún dínà ẹ mọ̀ rí gbogbo ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn yẹn jọ́sẹ̀ fún lẹ́yìn Yorùbá ó ṣe ní káàkiri nìyẹn àmọ́gbà náà ti wà Muhammad sallallahu alaihi wa sallam dáwà ìsìláàmù dáwà ìsìn ọlọ́run lọ́pọ̀ ṣoṣo òun ló wá gbalẹ̀ ló gbalẹ̀ tí wọ́n náà bá ti jókòó tó jókòó tó ní àròjinlẹ̀ ó mọ̀ mọ̀ yìí pé ah, ah, àbòsí ń bí ká gbé èrè káforí balẹ̀ àbòsí ń bí ká lọ rúdò ọ̀tún ní ẹbá wọ́tà táwọn wá fún wa lọ́mọ òun fún wa ló fún wa lárísìkí òun ló fún wa lẹ́nu gbogbo àbọ̀tí mẹ́mẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run tó dá nǹkan yìí òun nìkan ló yẹ ká jọ́sìn fún lódodo torí ẹ̀ àìjọ́sìn fún kan ní ìlẹ́yìn ọlọ́run àgbà subhanahu wọn ni ha àti lè dé àtùgbà tó yẹ ká tó rí pé àwọn èèyàn wọ́n jọ́sìn fún látà àti ìgbà lára àwọn èrè láàrin àwọn lárúbáwá òun náà nìyẹn torí ẹ̀ wọ mùsùlùmí ọlọ́run nìkan là á máa ń jọ́sìn fún àyè jọ́sìn fún kàn mí àti Allah subhanahu wa ta'ala lára ọ̀nà jàìlíyà láwùjọ wa nílẹ̀ yorùbá tẹ́lẹ̀tà alhamdulillah ọlọ́run fi ìmọ́lẹ̀ ìsìláàmù ó kẹwàá òun ni pé kí ẹlòmíì tó bá ń lọ orí fẹ́ lọ gbowó lọ́wọ́ ẹni gan ló bá fẹsẹ̀ kọ yóò padà eléyìí la máa ń pè ní tàpọ̀ yúrò ìtọ́lọ̀ ò pé sábà bí káwọn agbélẹ̀ sábà bí kò dáa ó ń lọ ó fẹ́ lọ gbowó oṣù gbogbo òṣìṣẹ́ oṣù tó ti pé owó owó afẹsẹ̀ fọ́ owó afẹsẹ̀ òsì fọ́ owó padà ah! ìdúró owó ìgbà ẹ̀ bọ́ ni. èdè ìlànà ìsìlámù kódà bí èèyàn ṣubú dìde <laughs> máa lọ lọ sí ìwò sí ẹ ọgbẹsẹ ọkọ ojú àtà ọdọ ọdínlẹbí pé wọn kọ dọdọ wọn kọ dé bọsí ọfíìsì náà tó ti gbowó ìdí lára ènìyàn lára ìlànà òun náà ni kí ìyàwó bó bímọ fún wa ní obìnrin tó bímọ ọjọ́ méje kátó kó mọ́ kò ní gbẹdẹ tútù kò ní jẹ ẹran dídí kò ní jẹ ẹran títè ilá nìkan ni ó máa jẹ àti ẹ̀bà àti àìlé àlẹ́ lẹ́yìn nígbà tẹ́yìn dẹ́ẹ̀ lùsì ẹ̀jẹ̀ tẹ́yìn jẹjà tútù omi tó lùsì ẹ̀jẹ̀ fún òun nídìí vitamin tó nídìí protein ẹ̀ fún jẹ lára jà ìlíyà nìyẹn àwọn jà ìlíyà sábẹ́ láwùjọ nìyẹn lára wa jà ìlíyà òun náà ní kíyàwó sùsùn kó máa ṣe ìdán àṣàṣì ìwà jà ìlíyà ni ìdán àsàsí àwọn kan ṣe tèlé yìí wọ́n sì sí alábọ̀ ti fúye pẹ́ ó ti fúye pẹ́ tẹ́rẹ̀ ìwọ mùsùlùmí jẹ́mi lọ́lọ́run ẹnìkan ò lè tà sí ọ àsàsí alásàsí yóò padà sọ́dọ̀ alásàsí tó bá ti dúnú máa lọ kọ̀ọ̀hán ìlú wákàtí máa rànú àwọn àtàrù ẹ̀ tó bá ti ń ṣe jẹ̀mọ́ àsàsí kan ò lè mú wọn. النبي محمد صلى الله عليه وسلم بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله tó bá jáde tó ìlọ sí èdè àbúrúkù ní kan obìnrin tó lóyún nú lára tá a máa ń wí nìyẹn tó bá fẹ́ jáde lára jà ìlíyà olóyún yóò wá mú píìnì yóò so mọ́ aṣọ yóò so mọ́ ẹ yóò fi mú aṣọ rẹ̀ pé tó bá ń lọ nínú òrùn kí aburú bọ̀ bá ṣe òun gan aburú lòun náà lára jà ìlíyà ni eléyìí ò sí nínú islam jẹmọ mùsùlùmí torí ẹ ọlọ́run nìkan là á máa fi ìjọsìn fún àbí fún nǹkan mi àfi ọlọ́run àlá subhanahu wa ta'ala lára wa jahiliya òun náà ni ká máa fi ká máa fi nǹkan mi búra àbí ká máa fi nǹkan mi búra lẹ́yìn ọlọ́run ká máa fi nǹkan mi búra lẹ́yìn ọlọ́run lára wa jahiliya ni mo fi àwọn alálẹ̀ yìí mo fi búra àìsọ̀bá ọlọ́run nìkan là máa fi búra àbẹ́rẹ́ oṣù bá bàbá mi tó gbé mi ló fi búra bàbá mi jáde kan ní ọjọ́ wọn àti láyé o fi wọn búra àìsàn bá mọ̀lẹ́bí mọ̀lẹ́bí búra àìsàn bẹ́ẹ̀ alájọbí mo fi búra àìsàn bẹ́ẹ̀ ayé fi ẹnì kankan búra àti ọlọ́run wọn náà wò ẹ́ rí pé ní tó máa ń fa ìbúra ni wípé a fẹ́ kí ẹni tá à ń bá sọ̀rọ̀ kó rí ọ̀rọ̀ wa pípò dòdò ni ó tóbi èyí ní wọ́n wá mú wa ká fún nǹkan tó tóbi jù lẹ́yìn wa ká fi búra wá sọ fún mi nínú bàbá rẹ̀ àtọ́lọ́ nínú bàbá rẹ̀ àti ọlọ́run ta ló tóbi jù ọlọ́run ni tó bá gbẹ ọlọ́run nìkan làbá fi búra àìsí kan fi búra àti ọlọ́run bá yàrá mùsùlùmí gbogbo eléyìí ẹ̀rọ tá a gbọ́dọ̀ ṣàkíyèsí ni anábì sallallahu alaihi wasallam òdìmọ̀ kẹ́ẹ̀nà hálì fàṣàlì yáà lè fún mi láwọn èèyàn sí kò gbọ́dọ̀ fi kankan búra o àfi Allah ọlọ́ni sáàpù sọlọ́ búra ẹ̀hẹ́n wọlọ́ọ̀hì ẹ̀hẹ́n tàláhì fúnmọ́bílá ọ̀pọ̀lọ́ búra àmọ́ ajé ń gbọ́ tí náà ń gbè lájé èèyàn lájé ilẹ̀ Yorùbá wọn kò mọ mílíọ̀nù kò nígbà ajé gan wà lójú ajé obìnrin táwọn Yorùbá máa ń sìn níjọ́ òun ọ̀nà pèsè ajé yóò mọ lọ káàkiri gbogbo ọjà yóò mọ lọ súre wọn náà ajé o ẹ̀sán gbọ́ ajé wọn bá o wọ́n rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yorùbá lèdè wọn àmọ́ bá pẹ̀lú ajé ó ti di kéde ó ti di business ajé wa o èyí tó jẹ́ ẹ̀ta ó ní túmẹ̀. so ajé ilẹ̀ yorùbá tí ò mọ millions tí ò mọ trillions òun lẹ́gbọ̀n wa sọ pé ẹbí ń búra àìsí nìkan búra fi àmọ́ ẹlẹ́mìíràn ẹ̀yìn tá àwọn aléwà ìpẹ̀yẹ kẹ́kẹ́ lọ sọ́dọ̀ àwọn olómi àwọn olómi ló gbọ́dọ̀ a máa búra wọn á bomi fún ọlọ́wọ́ tó jẹ́ mùsùlùmí wọn lẹ́yà wọn náà mú ó gbọ́dọ̀ mú wọn sì kọ́ ló jì í. ẹ máa búra ẹ máa mú ẹ gbọ́dọ̀ dáhùn mùsùlùmí àìsè bàbá ni mo mú tó tí wọ́n bá tẹ ọ police station ìbítẹ́ ti máa mọ̀ dé ilé ẹ̀bà dé sọ́mọ́ wà kan station sọ́mọ́ ní kẹwàá búra sí station àwọn òfìsàn kó búra sí station irọ́ kò sí ìtò ó ṣe lọ́gọ́ọ̀fì tí ló fi ní kan búra àwọn wádìí dáadáa torí ẹ̀ lára ìwájà ìlíyà ni lẹ́yìn nínú ìwájà ìlíyà òun náà ni kéèyàn máa fi kó máa fi kó fi ra rẹ̀ sínú fámìlì tí ìdí fámìlì rẹ̀ ìwájà ìlíyà ni kò dá rárá bó ti wulẹ̀ fún ọ bàbá tó bí ọ òun ló fi ààrẹ ti sọ́dọ̀ rẹ̀ má fi ààrẹ ti sí ọ̀dọ̀ babó ń bàbá kò dúpẹ́ àwọn ọ̀nàgbẹ̀ ẹ̀ tọ́ àwọn ọ̀nàgbẹ̀ ẹ̀ wò bàbá ti tiẹ̀ Abdullahi lórúkọ rẹ̀ babó ń bàbá yusuf ẹ̀mí ni ọmọ yusufu èyí ti jọmọ yusufu ọmọ Abdullahi yọ àwọn ọ̀dọ́ wò ìwà jàhìlíyà ni ìwà ìmọ̀kan ni àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ ní john tó máa gbọmọtọ́ ọmọ tẹ́lẹ̀mí bá gbàtọ́ yóò wá sọ di ọmọ títí ẹ̀ yóò mọ ọjọ́ orúkọ rẹ̀ ìwà jàhìlíyà ni èyí ìwà ìsìláàmù ìwà ìsìláàmù ni wípé òdòrúhùn ti àbá yìnyín ìwà àfùsọ́tù ìdánmà ọmọ ni ẹ fi orúkọ bàbá wọn pè wọ́n orúkọ bàbá ọmọ la fi máa ń ọmọ ayé fi orúkọ títí wa àwọn alágbàtọ́ ká orúkọ títí wa ká pè é eléyìí kò bójú rárá bó ṣe wulẹ̀ fún mi wọn láti kò tó jàmbá ń gbẹ́ tí agbọ́ yìí tọ́lá fún ilé fún àgbọ́yé wa ẹlẹ́nà àwọn ọmọ làwọn fọwọ́ tẹ̀lé àbẹ̀lá ká máa sọ ìwájà iléyà ìwájà iléyà pọ̀ láwùjọ àfọwọ́ mùsùlùmí máa béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ ohunkóhun tó bá fẹ́ dáwọ́lé wọ́n jẹ́ kó mọ̀ pé ah eléyìí ọ̀nà ìsìláàmù lélẹ́yìí ìtọ́lọ̀ ń wá lélẹ́yìí sanadi sàlọ́láta tó ń wá nílànà lélẹ́yìí lélẹ́yìí a ìyẹn ìbínú ọlọ́run ní máa ń bí fún ni mo sàlàyé ẹ̀ fún wa abẹ́lẹ́ ọba aláà subhanahu wa ta'ala ó ṣàlékún àgbọ́yé àti àlékún fún àpọ̀ nítorí wa wasallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallama assalamu alaikum wa rahmatullahi wa barakatuh السلام ورحمة الله الرحمن الرحيم àríyìn sí àwọn fọ́nà àwọn tó ti mọ̀ àwọn dàgbára tó ti sáré fún ìyá. àwọn bá tí wá ní ẹ̀yìn tó bàbá àwọn tí ó tọ́wọ́ ní ìgbà pọ̀ bàbá pàpá làwọn èèyàn náà bàbá tí wá nílé lọ́wọ́ àwọn ọ̀rọ̀ ìwà ìlàlá ìlànà ìlà àárín wọn ni wọ́n tún nínú ìpìlẹ̀ ìdí òní náà ọlọ́run kan táwọn ṣe ṣe yana da suke da amfani ne ba mu amma ba mu yamma da kyau gudu gudu ne ba a kí àwọn ọmọ ìyá wa ní tẹ̀símọ́lá tí wọ́n kó àlejò láti àná àti ọlọ́tí ìgbà ní ìjẹsùn ní ẹ̀wọ́n abínú àti ṣe dáadé tó lọ́gbẹ́jì náà ti tó àwọn ọmọ ìgbà ní ìjẹsùn ní ẹ̀wọ́n àjò àwọn pẹ̀lú ìgbọ́dọ̀ ọ̀la múlòdára ni àáwà tọ́lọ̀ tó ṣe ọ̀la àti òtúnlá àwọn ìlànà wọ́n tẹ́lá dé gbogbo àbá gbogbo gbàgbọ́dá ni ẹ̀rọ múlò ní gbà ẹ̀bá àti àti dáadáa ó ti yé wa lókè ìjókòó náà wọn àfa àwọn àfa àdúgbò yẹn lọ ó lọ sí ṣètò àwọn tí ó sọ̀rọ̀ òun ni ẹ̀yìn òbí rẹ̀ bá dá sí. ẹ mọ̀ kankan ayé àgbẹ̀tò òjò ọkùnrin lọ ẹ̀jẹ̀ sáré gidi ni ẹ̀kọ́ lójú wa lọ ẹ ká lọ́tọ̀ọ̀tọ̀ dáhùn tó máa pọ̀ sí lẹ́yìn láti ẹ̀wù alẹ́ yìí kò pọ̀ jù lọ rí lọ́run tó sọ alẹ́ pọ̀ lórí ìpàdé náà máa sábà ní ìbéèrè ká lọ́wọ́ kò sí ìbéèrè ọkọ̀ ẹ̀kọ́ mi ah, one two. òṣìwájú kéwù òkè ìyẹn dábẹ́ lọ́gbẹ́ ìgbọ́n wà bí àkọ́kọ́ òní pé ọmọ ìyá ní wọ́n ní wọ́n tún ta ọ́fíìsà ìtàta fóònù ní wípé ẹ̀rọ ọkọ̀ pé wọ́n ní lẹ́yìn wọ́n ní kan ní owó na a máa fi tẹ́ mọ̀sán ní rírọ oṣooṣù àbí gbàjọba gbẹ̀rọ ni ṣòkídé tí yẹn bá wá pé a ṣe mú ọ̀nì fọ́tí fọ́tí bẹ́ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ bá sọ owó náà ti prógámù ẹ̀ àwọn ọgọ́kì fóònù ni but wọn ní ta lè ju oye tí àwọn ẹ̀ka ẹ̀ lọ wọn yẹn ní ṣe lè ṣe òwòlé ẹ̀kejì ọ̀dọ́ sọ gọ́ọ̀mẹ̀ntì ní ti pé kí àwọn pe ẹ̀fọ́n wọ́n bá ọmọ kó ara máa ní à ọmọ èkó lè mi ìrìnàgbó mọ̀ mi lórí pé mi ìkọlà ọmọ èkó ni mi kí yẹn sí kó tí kò tí ń ti àṣọlẹ̀. na alhamdulillah wa salatu wa salam ala rasulillah tí bá gbọ́ ọ̀rọ̀ òwò fóònù yẹn dáadáa wọ́n á kọ́kọ́ san owó kan wọ́n á sanwó yẹn nìyí wọ́n á ṣe wá wọn ní price ara fóònù ni wọ́n ti sọ. lára owó fóònù náà ni. ok ok ìyẹn ni pé bóyá wọ́n fẹ́ ta fún wọn ní hundred thousand ní máa san dá ní thirty thousand seventy yòókù ní máa san díẹ̀ díẹ̀ tí wọ́n ti wá pè láti san wọ́n á lọ́ọ̀kì kò sí aburú mẹ́. kò sí èlé lẹ́bùn fún aburú mẹ́. ìbéèrè lẹ́ẹ̀kejì ọmọ kwara tó ń lọ́mọ èkó lára ìwà jàhìlíyà bẹ́ẹ̀ lọ́mọ ìyọ́ náà tó náà ń pèrè lọ́mọ abẹ́kúta lára wa jàhìlíyà òun náà nì ibi tí bàbá ẹni bá ti wá ibẹ̀ náà ni a máa ń tira wá mú tó bá dájú pé ó ń bẹ nínú òfin èkó pípé tí yàrá bá ti lo iye ọdún kan ètò ìbomọ àti ọmọ sọ ní pé tó bá ti lo fifty years àbí tí bàbá yẹn bá ti lo fifty ní ìlú bí ìmọ̀ bóyá orí bẹ́ẹ̀ nínú lọ́wọ́ àmọ́ àwọn àgbààgbà wọ́n máa ń sábà máa ń sọ tó bá ti lọ fifty years ní ìlú kan àbí lẹ́kọ̀ọ́ ọmọ ti di ọmọ èkó ṣe ní dọ́gbù ẹ̀ẹ́dọ́gbù ti fi ṣe kù nìyẹn ó lè dọ́gbù èkó ìjọba kwara so but tí o bá ti sáǹpà níyẹn nìyí ibi tí bàbá wa bá ti wá ìgbẹ́ náà làwọn ń pe ara wa lábẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì yóò fẹ́ wọ lásù tó sì jẹ́ ọmọ ọ̀yọ́ gbogbo ìjọba kwara gínádé eh, máa ń pè náà bíṣí state of origin ẹ̀yà lọ́gbà títí èkó alọ́mọ èkó lòun ọmọ agboolé òṣèlú ìwélé yìí kò dáa tó takò ẹ̀sìn àwọn náà máa bá ń parọ́ eh, ọmọ tí ó sì fẹ́ wọlé náà tá a bá gbà náà nìyí ó mọ bí dáadé wá ó sì mọ̀ bí bàbá òun bóun parọ́ tó bá wá kàwé dání yìí ọmọ ẹ̀ náà lè mọ parọ́ fún wa fóun ní ìgbà <laughs> àbí ṣògbóró àwọn tó bá gàìlíyà ní ẹ̀dẹ́kájínà náà ẹjọ́ wọn náà nọmba one nọmba two àbújá pa nọmba three kò sí lábẹ́ o ẹ̀yà. wálé sálá rẹ̀. ìdàdí àti ìṣàlàyé fún àìsàn ṣe ó ìbéèrè tí ó wáyé ní ibẹ̀ ìjà ilé àfihàn sọ ṣé lórí ẹ̀sìn nìkan ni àbí lórí ìpínlẹ̀ ayé ṣé báyìí tó ń wá àfi gbogbo àlámọ̀rí orin ìjọba ti bá wà ilé ìgbígba ilé jàìlíyà jàìlíyà onígbígba ilé kí ṣìnà agbèrè jàìlíyà ni kí ọkùnrin ọkọ kó kọ ìyàwó láì máa lo òfin ọlọ́run láti fi kọ ìyàwó àbí kíyàwó náà ó lóun ò ṣe máa láì mọ́kàn sí òfin ọlọ́run láàrin ara ẹni jàìlíyà ibi tíyàn bá ti fi tó ti gbá òfin ọlọ́run dànù ìlànà ọlọ́run ìdájọ́ ọlọ́run sábà gbá dànù jàìlíyà ni láàrin èèyàn méjì tí wọ́n bára wọn jà tí wọ́n ní fanfà wọ́n wá fi ọ̀rọ̀ ọlọ́run dájọ́ ìwọ́n á ní kò tẹ́ ẹ lọ́rùn ó mọ̀ pé ń tọ́ sọ yẹn òdodo ni o àmọ́ mọ̀ pé tọ ọlọ́run ò ní kí wọ́n fún ẹ ní ẹ̀kọ́ tó ń béèrè ó sì mọ̀ wípé ètò ìjọba yóò bẹ gbẹ ẹ̀tọ́ yẹn kì í sì sí ẹ̀tọ́ tó jẹ́ tó halali tó bá ní kóòtù nàìjíríà ni. so tá a bá ti lo òfin ọlọ́run láti fi dájọ́ láti tẹ̀lé jẹ̀mọ́ lórí àlámọ̀ ẹ̀ ní àlámọ̀ ni tó jẹ́ jàìlíyà ni. so kò sí tí ò lè kó sí business àmọ́ kó síbẹ̀ bẹ́ẹ̀ ni kéèyàn mọ tan tí ò ní jàìlíyà ni ká mọ tan tá a lè gbé kalẹ̀ fẹ́ ń tó lọ́wọ́ wa jàìlíyà ni káwa náà ra ń táàmọ̀ jàìlíyà ni wọn ni no testing jàìlíyà ni no testing ìdí nígbà tó fẹ́ ra nísìnyí ẹni ẹni kò mọ́ tẹ́sì ẹ̀ o sì fowó fún òun sì tẹ́sì owó òun ka owó ó ní kówó pé sòjà ìlíà ní bísínẹ́sì yẹn sòjà ìlíà pọ̀ àmọ́ ohun tó dé ni pé tá a bá ti yapa sílànà ọlọ́run sínú alábẹ́sàlá ọlọ́run àyẹ̀fẹ́lẹ́ jà ìlíà àti àtúntò mọ́rọ̀ kúnlẹ̀ dọ̀bálẹ̀ tí wọ́n sábà máa ń fa wàhálà láàrin wa nílẹ̀ yorùbá jàìlíyà ni wọ́n wá jàìlíyà ni lódodo ọ̀rọ̀ òsì ìtorí pé alábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó dìde kọ́ kíni ìtọ̀bálẹ̀ kíni jàìlíyà ni ọ̀nà tí ọmọ ó fi ṣe dáadáa sóbì ó pọ̀ débi pé ní àbáni kí yẹn máa ka yẹn ó lé ní àádọ́ta ó dà ó lé lọ́gọ́rùn-ún wọ́n fi ṣe dáadáa sí bàbá rẹ̀ kí n ṣe dáadáa sí ìyá rẹ̀ lójú ayé wọn bẹ́ẹ̀ ni nígbà wọn dàgbà mọ́ lọ́wọ́ nígbà tí wọn kò sí láyé ó pọ̀ gbàǹtìrẹ̀rẹ̀ àmọ́ ọgbọ́dọ̀ fúnlẹ̀ fún mi ọgbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún mi àwọn àbẹ̀lọ́ ọ̀kọ́lọ́run tó fi ẹ̀sẹ̀ rọ̀ wá lọ́rùn dáadáa jàìlíà ní ìyẹn àwọn náà sì mọ̀ pé jàìlíà ní pé nígbà bá débi kan nìyí ẹ bá lọ sílé ìbò nísìn àní ní kí wọ́n mọ̀ síbẹ̀ wọ́n á fúnlẹ̀ fún mi. fúnà bá parí trump tó jẹ́ president America nìyí kò ní ṣe tó ṣe wọn máa kan bá tẹ́ wọn pé ah please be sọ ọjà ilé àlẹ Yorùbá la gbé lọ fi tà <laughs> tó ti yé so ọ̀tọ̀ ní àṣà àṣà tó dáa tí ò tako á Islam ṣe lè wà fún wa bẹ́ẹ̀ ká wọ agbádá ká wọ ká wọ aṣọ sẹ́ríkì ẹ sẹ́ríkì gómà ká wọ á dé sí lágọ́ bíi ọlọ́kẹ́ ẹ̀mọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀yẹ ká dé fìlà sí báyìí wọ́n ló mọ̀ tó bá wọ̀ gbọ́ pé bóyá wáyàwó ló gbọ́dọ̀ sọ̀yàwó nínú láti dé fìlà ó dé fìlà yorùbá tó gbogbo àwọn ìsìlámù sàtò láti àmàlà sí gbẹ̀gbìlà sí wéjú ká pa ẹran ká pa àgbò ká já díẹ̀ níta abáláwọn bàbá wa níjọ́ ìgbélé yìí ìsìlámù sàtò ẹ̀sìn ẹ̀sìn àmọ́ òkú fún à ń ṣèjọ́ mẹ́ta à ń ṣèjọ́ méje à ń ṣèjọ́ mẹ́jọ à ń ṣègójì ọjọ́ à ń yẹ yòókù padà à ń gbé òkú náà ró à ń jókòó dìde wọ́n pè wé kíkì gbogbo eléyìí jàìlíyà ni òkú kú à ń sunkún arò ee màá mi ẹ̀sán báyìí pẹ́ lọ ṣẹ́gun. wọ́n ní bàbá abẹ́lẹ̀ fúlájì rẹ̀ ẹ̀dá tó wá kú wọ́n na ọlọ́run òpèlè jàìlíyà ni ìmọ̀ gbára ẹni létí tó kù kú máa ń faṣọ ya jàìlíyà ni jàìlíyà ni ìmọ̀ sọ pé à ah, inú ti fi wá lóore jùlù kan lọ ah, àwọn àwọn ọmọ ọyọ ah, tó bá ti jẹ́ ọmọ ọyọ pẹ̀lú bàjẹ́ náà àárọ̀ yẹn jẹ́ èso eléyìí àwọn inú máa ń sọ eléyìí ni a àlọ́ iná ni àwọn ọmọ ẹni à ìlọrin sí nígbà tí ìlọrin náà tó jìnà sí àwọn ilé gan gbogbo làwọn gbogbo ni ó jàìlíyà ni ó wà oníkàwọn yẹn máa pe ìlọrin wọ́n máa níṣòro jàìlíyà ni ìlọrin ìlọrin ìlọrin ìlọrin gbèmí ìlọrin lami jàìlíyà ni máa gbó òkè tóbi lọ ṣàdúà jàìlíyà ni máa lọ etí òkun lọ ṣàdúà jàìlíyà ni jàìlíyà ni ẹ o gbalé tuntun ẹ ọwọ́ bọ́ gbé ẹsẹ̀ ọ̀tún wọlé lẹ́ẹ̀mẹ́ta one ìtàpadà two three jàìlíyà ni fún ìtàn àbí sọ̀rọ̀ àwọn àyẹ̀sọ́lá ánàbí mú wa jàìlíà torípé ẹni tọ́lọ́run bá fi ìmọ̀nà ìmọ̀lẹ̀ ayé tó gbélé lọ́wọ́ tó fi rán òun náà ni Muhammad sallallahu alayhi wa sallam náà. ìbéèrè mi méjì àkọ́kọ́ iṣẹ́ àdìbá fún ẹni tó pẹ́ ní mùsùlùmí tó wá sọ pé humanity lèyí tó bá máa ń sọ̀rọ̀ ojú ìṣòro tako ẹ̀sìn kan ẹ̀ma ṣe máa yẹ kó ní káàkiri ṣe ìṣe ìdí ìrìn àkọ́kọ́ ni ìkejì nígbà tí ẹ̀ ṣe ẹ̀sìn ìfún ayé náà sọ́ọ̀lì ẹ̀sìn nípa pípé kí a má máa ṣe kan àwọn èèyàn kan wà fẹ́ pé kò sí wọn ní social media gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ní sàárè pípé wọ́n máa jẹ́ Eh, eh, lórí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn òun ni àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tó fún fún wa ní ìwòrí fáwọn àti act wọn bíi fíìmù àdẹ̀ kí ń dúró wọn bí àwòrán ẹlòmíín ẹ̀rọ ẹlòmíín nísìn àmẹ́lì sọ̀rọ̀ lọ́wọ́ àti láńkó wa ẹ̀ṣẹ́ bá fẹ́ jẹun láti lè sùn náà àwọn kan ni wọ́n wà pé ókè wọ́n wá ṣe fídíò ẹni yẹn fẹ́ jẹun wọ́n á sì ṣe dìsùn náà wọ́n wá ṣe bíi bí nǹkan kan tó dúdú bí àlìjọ̀nù àbí nǹkan kan torí àlìjọ̀nù kan àrírí àlè sọ bó ṣe rí ta ló sọ fún ẹgbẹ́ bí ìdílé ṣe rí nù gbogbo yẹn nìyí ọ̀rọ̀ tí máa ń bẹ̀lẹ̀ fẹ́ yìí ní máa ń tẹ̀lé yìí èèyàn ń tojú bọ pọ̀pọ̀ ìbílíf àmọ́ bó ṣe rí àwọn bó ṣe rí torí ẹ̀ àti lè búyàn gbéyàn dàbí ìbílísù tẹ̀wé yóò ṣòro ẹ̀bí òdìbò yẹn rí ó dàbí ṣètọ́ni bó ni ìfẹ́ pé ṣètọ́nù ordinary ṣètọ́nù pé ìyẹn takò fi ọlọ́run no problem àmọ́ ìbìlísù ṣètọ́nù táwọn náà ó ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìbìlísù ẹ̀hẹ́ kẹ́rì wá ó dàbí ìbìlísù ṣètọ́nù. àpá ó lè dérí ó tún parọ́ tuntun sọ kò ká má ti sọ àwọn tí wọ́n fi tíìmù tó ọgbọ́n lé yìí kò sí nínú ìlànà ó ṣe olè kó wọn. ìkànnì ká sọ̀rọ̀ ká ròyìn dọ́lọ́run ròyìn tọ́wọ́ náà ròyìn dọ́lọ́run sọ ká sọ ká mọ́ kọjá láà lè lo àwọn kan wọ́n jẹ̀ tó wá ya iná wọ́n ya àlùjánnà wọ́n tó wá ya àwọn tó lọ àlùjánnà wọ́n ti rẹ̀ wọ́n rìn lọ nínú wọn dùn àwọn tó ń wọná ṣé iná jáàmẹ́mọ̀ ṣébi iná gáàsì ni àbí iná kò sí tẹ̀lé ti wé nínú iná tó wà láyé ó ju tí làákàyọ̀ ọmọ ènìyàn lè gbé lọ ká nígbàgbọ́ sí ká gbàgbọ́ ká sì ti pa jù sílẹ̀ sí lọ́lọ́mfẹ́ lọ́dọ̀ ọba jùlọ wọn ní ká máa yàwòrán wọn wọn ní ká máa ṣe fídíò wọn wọn ní ká máa áàtì fíìmù nípa wọn ìyẹn nìyí ìkọjá àlàyé ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nípa ìmọ̀ àwọn tí wọ́n ń pariwo ìjọba ènìyàn ìjọba ènìyàn wọ́n ní humanity force tí wọ́n pè ní humanity lára pé nítorí pé ní humanity wọ́n ti bá yẹn wọ́n á ní ìjọba ènìyàn tí wọ́n pè ní ìjọba ènìyàn ìjọba ènìyàn lọ́dọ̀ ti tiẹ̀ ó lè má jẹ́ ìjọba ènìyàn lọ́dọ̀ ti tòmí lọ́dọ̀dẹ̀ mi so n táà ń pè ní humanity first àwọn tí wọ́n tẹ́lì òrí ìfún wa àwọn gbọ́ dúró sí wọ́n dúró sí wọ́n kàn tàn wá ní wọ́n fi kí ní ẹ̀ mú wa sí ní wọ́n ní ìjọba ènìyàn first kí náà pè ní ìjọba lọ́mọdájú pé kò sí n ní ìjọba ènìyàn tó dáa ẹ̀sìn ló kọ́kọ́ mú wa ẹ̀sìn ló kọ́kọ́ mú wa ó bẹ nínú Islam anábìwá Adam aleyhi salatu wa salam òun lẹni àkọ́kọ́ sọ́lọ́ kọ́kọ́ dá nínú ọ̀rọ̀ ọmọnìyàn ọlọ́run sì fún ní òfin tókè náà pè ní humanity ok àwọn tó fẹ́ sọ làwọn òyìnbó òyìnbó ló ń parọ́ humanity humanity wọn ní ẹfẹ̀ sílẹ̀ humanity first ok humanity first ẹ̀ẹ́ kí ni amẹ́ríkà ń ṣe ní venezuela àwọn olóyìn humanity tàbí wọlé kankan orúkọ fọ́nà ìgbé president ìlú sovereign country ìlú tí èjì ìlú ẹrú ìlú tó ẹ kó ti dá dúró fún rẹ̀ wọ́n sì gbé gíga wọ́n sì gbé lọ ó wà lẹ́wọ̀n àwọn nísìn gbogbo ni manity wà ẹ̀sọ́ manity first àwọn tí wọ́n ń pa ní palestine gbogbo ni manity yìí wà tẹ́gbẹ̀ẹ́ ní manity first tí o mọ̀jẹ̀ kan sara wa dé ẹ̀ mọ̀jẹ̀ sara wa islam ibẹ̀ láti rí òdodo ibẹ̀ láti rí tó tọ́ ibẹ̀ láti rí tó yẹ gbogbo humanity first yẹn nìyẹn ẹ ẹ pé tó bá rí èèyàn kan nìyí tó wà nínú ìṣòro tó wà nínú problem wọ́n béèrè pé ẹ̀sìn ẹ̀rin islam kò ní o béèrè pé jẹ́sìn o máa islam ní o béèrè pé jẹ́sìn o ní o béèrè ẹ̀sìn lọ́wọ́ rẹ anybody tó bá nídìí tó bá níṣòro tó sì ní kápá àti ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ bí islam ṣe tó nìyẹn anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní laysa bil mu'min laysa bil mu'min laysa bil mu'min nínú sahih muslim alladhi yashba'u wa jaruhu ja'ihu ó wà lé rẹ o ń jẹun ó ti jẹun lókè nínú orú alábàgbé rẹ ebi ti fa àbábí ní ìsìláàmù rẹ kò pé ìmánì rẹ kò pé ìdá ìfẹ́ pè ní humanity yìí torí ẹ̀wọ̀ mùsùlùmí náà tó fẹ́ ṣèyàn lórí wọ́n béèrè pé ṣé mùsùlùmí nàbí christian ṣé júù ni àbí ó ṣẹ̀ṣẹ̀ tó bá ti ní ìrànlọ́wọ́ àti ṣe ẹ sì rí i pé iṣẹ́ à ń pè ní humanity inú ìsìláàmù ni àwọn kan ṣe gbọ́n pẹ̀lú social engagement nínú òyìnbó obìnrin ló ṣe kíní yẹn kíní ìpadà dáwà lálẹ́ gan nínú ìbò wọ́n ti ṣe nàìjíríà náà náà sì ní pé obìnrin yẹn ó pè ó lọ wá nọ́mbà àwọn churches ó nọ́mbà àwọn mosques ó lọ wá kó nọ́mbà wọn ó wá pè church kan lọ́wọ́ pé very big church ó dàbí cathedral tó wà ní sẹ́fẹ̀sì ó wá pè ó pè wọ́n nìkan jọ òun tọmọ lọ́wọ́ single mother lòun òun tọmọ lọ́wọ́ òun nídìí ìrànlọ́wọ́ oúnjẹ fún ọmọ òun nìkan ọkàn báńkì yìí gbogbo church tó dùn pátákà church fún ọ̀rẹ́ láti àfíìsì èmi kan mo sọ ó wà lórí tiktok ó wà lórí social media mọ́ọ̀sì kan tó pè wọ́n ti fún ní tó fẹ́ wọ́n tún fún ní jù bẹ́ẹ̀ lọ wọ́n fún ní tó fẹ́ ní nàìjíríà wáyé ó wà ní social media náà táwọn kan lọ sí ọbẹ̀ wọn tó ń tọ́jú àwọn tó àwọn tó yìí àwọn tó sí pàṣọ àwọn tó yìí àmọ́ ń bèrè pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n lè dànù owó tó lọ wọ́n lè dànù ni ó wá dé mọ́ kíláàsì ó dásìkò orin wọn lè dápẹ́ ẹjọ́ pa mí náà ó sì yí ìdún abẹ́ kí ni lórí lẹ́kùn báyìí mọ́ mi sọ̀rọ̀ wọ́n ti fún ọmọ jẹjẹrẹ ọkùnrin bẹ́ẹ̀ dàtẹ̀wà ọmọ báwọn jẹjẹrẹ rẹ́kọ́dì wọ́n ṣe fídíò rẹ́kọ́dì so kí lára sọ so a bá sọ pé humanity first kí ló pè ní wá define it fún wa kí ló pè ní humanity àwọn àbí ẹ pé with America ń ṣe ẹ America ń ṣe àwọn tó ń gbé tó gbé lórí humanity kalẹ̀ gangan tó ń ṣe kí ló ń ṣe ní Palestine ìran tó ń kó so israẹli rèé kí ni gbogbo àti mùsùlùmí àti christian àti jew ẹ gbogbo nọ́mbà pé tí wọ́n ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn nìyí ó ta ó a ó tó stéèjì kan wọn ò pa àwọn ọkùnrin àgbàlagbà mọ́ àwọn ọmọ kéékèèké àwọn obìnrin ni wọ́n pa where is the humanity kí lẹ pè ní humanity ẹ sọ fún wa kí lẹ pè bẹ́ẹ̀ kí lẹ pè ní humanity kò sí ìlú tí amẹ́ríkà ò lè wọ̀ kò sí ìlú tí amẹ́ríkà ò lè wọ̀ àfi tó bá rí pé ah ó ní nuclear weapon ah sábà ní sábà ní so humanity ní kẹ́hìn ní nuclear weapon. ìdáhùn kìfẹ́ so ẹ bá lélẹ̀ bí ìlú ọ̀rọ̀ ìjọba ìbátan a ní humanity first apart ní humanity jọmọ ènìyàn ní kí náà kò ní jọmọ ènìyàn gangan sọ àṣọ fún wa ká gbọ́ jọmọ ènìyàn ní pé kí yàn fẹ́ àṣìṣe yàn mọ́ béèrè pé ẹ̀sìn olóńsìn ṣé islamu ni obèrè tẹ́lẹ̀ ni islamu ni obèrè yìí islamu ni obèrè yìí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ìgbàdo humanity humanity ọ̀hún náà ni kò túmọ̀ sí pé kọ́mọ ṣe sìnà o wọ́n rí yẹn gẹ́gẹ́ bí ìyẹn ìyẹn ṣe humanity wọ́n rí yẹn wọ́n pé kíyàn jalè kán dáná sun subhanallah ṣẹ́rí ìfọ̀kànbalẹ̀ ìlú ìfọ̀kànbalẹ̀ àwùjọ inú ẹ̀sìn ọlọ́run ọba ni ọlọ́run tó dá ya tó dá èèyàn tó dá gbogbo ilé ayé ó fún wa ní mánú àbá àti lòó òun la máa lò ó òun lá máa tẹ̀lé láti mọ tó tọ́ àti tí ò tọ́ àmọ́kẹ́ máa pariwo ìjọba ènìyàn humanity humanity humanity first wọn ní ẹ̀rẹ́ oníyẹ́ o oníyẹ́ o kìí kí o kìí gbàgbé mọ́ fáwọn èèyàn lówó àǹtó ẹ̀rẹ́ tó ń kírun tó ń gbàgbé tó fún èèyàn lówó yìí tàbí kí lè bẹ́ sọ. àwọn tó náwó jù tó ń ṣe humanitarian services in the world àwọn mùsùlùmí ni lọ tẹ́kẹ̀ẹ́ àwọn mùsùlùmí ni àwọn mùsùlùmí àwọn náà àtìsí ọmọ ènìyàn jù láyé ìlú Saudi Arabia lára àwọn tó wà sí ìyẹn jù nìyẹn ẹnìkan ọmọ ọmọ Ghana ni ó kọ pósìtì kan lánàá Christian kì í ṣe mùsùlùmí ó ní anywhere tó bá wà láyé tí ọ̀nà bá dí fún ẹ tó o mọ tó o lè tó o rí tó o lè jẹ o lówó lọ́wọ́ ó lóun àṣọ ẹ pé mọ́ọ̀kì tó bá súnmọ́ ẹ lọ síbẹ̀ wàá rí dòfẹ́ mbẹ́ ó ní tested ni ó ti try ẹ̀ àwọn èèyàn ti try ẹ̀ tó bá lọ wá bẹ́ the same positive comment àwọn èèyàn wá pé ah bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn ìwà lára sọ pẹ̀lú ìmánìyàn wọ́n ti pinnu pẹ̀lú ìmánìyàn. so ọmọ tẹ̀rẹ̀ ẹ̀ láti sọ pé humanity ní pé ó pa gbogbo ẹ̀sìn papọ̀ ìyẹn tó humanity kọ́ ẹ̀ stupidity nìyẹn ìyẹn humanity wọ́n ní wájú pé ẹ̀wọ̀n náà nìkan náà ní wọ́n nìkan náà ló ń tẹ́fà wọ́n nìkan ló ń ka kúránì wọ́n nìkan ló ń ṣe lé wọ́n ti gbogbo ẹ̀pàkọ́ mọ́ra wọn wọ́n ní ẹni wọ́n ní sìnkọ́ ṣe pírísì nìyẹn ó mọ tó ṣe nìyẹn mùnáfíkì pókírísì náà pélé yùn sọfẹ́ ṣe lú mọ́lé òun nìyẹn ok àpò iléyà apẹ̀rànléyà àwọn níbọ̀ wa tí wọ́n jẹ́ christian tí wọ́n jẹ́ pèsè mùsùlùmí afúnwọlé ẹranléyà kí lẹ́yìn pé humanity humanity gan-an ìdílé amúnikà ti lájẹ́ o àbí àbí ọmọ ẹran jẹ rí á fún olóúnjẹ jẹ ókè wọ́n dà àsìkò àdìsọ́ ó di àsìkò ẹ̀ẹ́dẹ́gbẹ́sì tó christmas àwọn náà wá pẹ̀ràn wá fún wa wá gbà kí làwọn àti ẹ̀sìn láti owó tó wù sí christmas ní gbogbo wà níbi lẹ́yìn there is no any single verse in the bible wey can celebrate christmas kàmá ọ̀sán ní yẹ ó sí so ti ẹ̀sìn islam wa òun ni kókó ok wọ́n àfáàdà tó sọ pé kò sá burú bẹ́ẹ̀ bí yàn ṣe bí yàn ṣe christmas bí yàn ṣe new year ok níjọ́ tó fi ń ṣe ọdún ṣàngó ọdún ọya ọdún ògúnnu kó ọdún gbogbo ẹ̀ níjọ́ ló béèrè orí orí gíláṣípì orí ajá rí níjọ́ ló béèrè yìí sùkádúró ti ẹ̀sìn tí islam sọ òun nìyẹn kò túmọ̀ sí pé àláàánú nítòsí sọ lélẹ̀ lẹ́kùn dín nìkan wàlẹ́ yẹ dín bó dẹ̀ ṣe rí káàkiri gbogbo ètò nìyẹn ta ló ránṣọ àwọn àmì aṣọ tí àmì wò ta ló ràn àmì náà ló ràn ta ló ṣe kílínì ọ̀dọ̀ wọn mi ta ni àmì náà ni ta ni kápẹ́ntà tó máa kan pákó gbogbo ẹ̀ ní àmì náà ni àmì àmì àmì àmì àmì ló ṣe gbogbo ẹ̀ làkùnbínukun náà nìyẹn láti mọ́ òògbó bọ́lọ́pàá ṣe ju wọ́n dé ní okùn àti ìdíjáde ṣe ọlọ́pàá ìlú ọlọ́pàá alọ́run ṣe ọlọ́pàá ọlọ́pàá náà lónà àbí bó ṣe rí ní ẹ̀tọ́ Islam Islam ní ètò ti tiẹ̀ ó ní ìlànà ti tiẹ̀ àwa mùsùlùmí ká dótò sí ẹ̀sìn Islam wa Islam kò sì sọ yìí pé ká máa dà lóru hmm, kò sí ẹni mùsùlùmí wàláì kò sí ẹni Islam àwọn èèyàn kan fi wọ́n fi propaganda lásán òun ni máa kan dìde ní Nàìjíríà torí gbóhùn wá visa Amẹ́ríkà lọ́fẹ̀ẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí pariwo kìnnì kan christian genocide alhamdulilayi àwọn christian ló takò pé irọ́ ló bá a ọ̀rọ̀ boko haram kì í ṣọ̀rọ̀ islam boko haram ń pa mùsùlùmí àwọn tó wà affected níbi pípa boko haram àwọn mùsùlùmí ni how churches ni wọ́n bọ̀n kò bí àwọn mùsùlùmí ó kejì kan ló ṣẹlẹ̀ nílùú nílùú létí bèbè ìlú kwara ní ibà nílùú ìlú káyàmọ́ omi ẹni tí wọ́n pa bẹ́ẹ̀ ni more than hundred people náà pa mùsùlùmí ní gbogbo wọn tí wọ́n pa kí wọ́n sọ pé àwọn mùsùlùmí ni kíníkan àwọn mùsùlùmí kan darí kíníkan ìwélé yìí propaganda ni àwọn tó ń dà lórí wọn ò fẹ̀sìn kankan sí wọn ń tàbí wọn ò gbẹ́sìn kankan rù tán bá wá tán wé láwàárín tán wá tán sọ lárúbáwá ó túmọ̀ sí pé mùsùlùmí ní tí wọ́n ṣe islam lóní kí wọ́n ṣe é ìbá ti rí àti rí náà pásítọ̀ tó kidnap rẹ̀ lẹ́kìtì èkìtì state ó kidnap rẹ̀ <laughs> àwọn ọmọdọ́ ó sì ń sọ̀rọ̀ èmi pé àwọn níbi twenty million wọ́n ti dáwó gan wọ́n ti sẹ́ndì owó bẹ̀tẹ̀ àwọn ọlọ́pàá tíráàkì ọ̀padà rí pé hòtẹ́ẹ̀lì ló wà òun kan náà ni wọ́n kidnap òun náà ni kidnapper òun náà tún lónìí owó. so ṣé kìsẹ́ẹ̀tì ló ní kó ṣe yẹn ó ń kọ́ ìwá títí ẹni yẹn. so ẹ má gbé ẹbí lórí Islam ẹ wo àwọn ìlú tí ó jẹ́ ìlú Islam ti rinlẹ̀ ẹ wo gbogbo ilẹ̀ ẹ̀rọ lọ Dubai ìlú Dubai ìlú Islam ni tó ti pé wọn ò tún pé wọn ò tún pé bí Islam ṣe yẹ kí wọ́n pè gbogbo ilẹ̀ ẹ̀rí fọkàn balẹ̀ bẹ̀ bí láti ẹ̀rí kọ́lẹ̀ jẹ́ lọ́sọ̀rọ̀ ní Dubai wọ́n gbàgbé láptọ̀pù ẹ̀ láptọ̀pù yẹn ní pàdé ó gbà díẹ̀ jẹ́mọ́ ó wá délé wà ó gbà níbo ni kí ni ilé wà ó ó ń ronú lọ́wọ́ báyìí wọ́n dẹ̀ wọn àti sọ lẹ́yìn ọba yíbo ni o wọn ni ah i like this country i like this country o sì sọ pé o like islam tó wà nílùú yẹn islam ló jẹ́ kí òun ló trade wọn dé lẹ́gùn yẹn islam ń ta bá rí nǹkan yìí ká wádìí ẹni tó ní ká gbé kẹ́ni tó ní yóò fún complete one year at least twelve months ó mọ ó mọ proclaim ẹ pé ta ló ní kíní yìí o ta ló ní kíní yìí o tó bá sọ bó lè ṣe fi kàn yẹn nìyẹn ọ̀pẹ̀ kàkàkó appreciate islam but ah i like this country they sabi they sabi respect foreigner they sabi respect foreigner ọmọ yàrá kan ní orí fóònù ní cns orí fóònù ní cns ìlú wọn jáde bọ̀ wá fẹ́ mọ lọ sí lecture ní kò yìí ìṣáàdì pé wàtà àtọ̀nà ọdún bára àṣìkò sí kódà àwọn ẹni iná wá gba fóònù kó ń bá wọn rí ni àwọn tó wá gba fóònù wọn ibo ni wọn wọn tóbi mẹ́ta wọn wá gba fóònù ẹ mọ ti ilẹ̀ wa mi wa mi máa ń sọ fún wọn sẹ́rí o na islam o na islam na him not see your phone if na you see somebody phone wetin you go do wọn wulẹ̀ mo mọ tí ó jẹ fóònù yẹn sọnù wọn máa ń jí ni orí fóònù lẹ́lẹ̀ olórí yẹ olè ní ọ because address ń wà bẹ́ẹ̀ at least kó o lóòdù ẹ̀ pẹ̀lú káàdì wàá pa àwọn tó ní wà lórí fóònù yìí you are a thief ó lè ní ọ́ so wọ́n tún wá pe fóònù mi wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti pa wọ́n ti pa nìyẹn wọ́n á mú lọ computer village wọ́n ó dorí ẹ̀ wọ́n á ní àbíwọ̀n lèmi ò tẹ̀ fún wọn á lò ó no kò rí báyẹn ṣẹ́ni tá a bá mọ tó ń bẹ nínú òfin náà kò hàn nígbà nàbẹ́rẹ́ sọ̀rọ̀ láti sọ̀rọ̀ àmọ̀ tó gbogbo orí ayé sábà fẹ́ ìfọ̀kànbà ìláyé jẹ̀mọ́ islam láti wàláhì gbogbo in all levels ní society islam láti. Ọlọ́run kíta ló pẹ̀lú ìbéèrè tèmi ẹ̀fọn ibi tó ṣe ìgbà ń pẹ́ nípa ọ̀rọ̀ ìpínlẹ̀ ìṣẹ́ ìmọ̀ bí i tún lè dá lẹ́kọ̀ọ́ lórí tó ṣe lórí lẹ́yìn sẹ́kọ́ndì fún ẹ̀mí tí àtúrókẹ̀ tí wọ́n bá dáhùn ní ìṣọ̀rọ̀ pé kí ara ṣe fọ́tí ìdè ìṣẹ̀lẹ̀ pé kí ni ìbámu. ìmọ̀ ayé ẹ̀yìn òkú padà òun náà gbé sí làákàyè. o fẹ́ yẹ́yìn òkú padà ṣé o dá gbọ́dọ̀ jẹ́sùn lórí bẹ́ẹ̀dì olùkóso nínú sàárè ni o fẹ́ yẹ́yìn padà ẹ gbígbá wọn kan yẹn ní ìwà jàhílíyà ni ilẹ̀ yorùbá náà máa ń ṣe òkú wọ́n máa ń ṣe ìnáwó òkú ilẹ̀ yorùbá àdìmọ́dà wọ́n lọ ń ṣe òkú àwọn ará ọ̀yọ́ máa ń ṣe dáadáa sátọ̀dé sátọ̀dé kún un lọ́lọ́yọ̀ tó máa ṣe òkú gbẹ̀gẹ́ hmm? àti ọmọ ìjìlọ rí ọlọ́mọ ṣe kókó ẹ̀dì ọ̀gẹ́ so ṣe gbogbo yẹn nìyí wàláhí ìwà jàìlẹ́yà ni kìí ṣe torí òkú gangan àti ṣe pàtí fáfàní ara wa ni tó wáyé pé torí òkú ni mọ̀ wá gbọ́ ìtọ́kù nídìí àdúrà wa ni tí wọ́n nídìí kama máa ṣàdúrà fún wọn àdúrà sì nìyí kò lọ́jọ́ kò nígbà kò láàyè gbogbo àyè gbogbo àsìkò gbogbo ìgbà ni torí díẹ̀ láì rí mọ́ ọjọ́ kan gbàgbà bí ẹ bá jẹ́ ọmọ kan ẹ́ tó jẹ́ ọmọ kan tó sì fẹ́ fi ọwọ́ ọ̀tún júwe bàbá àtìyá rẹ̀ kò ní mú ọjọ́ àdúrà fún bàbá àtìyá rẹ̀ fún òsì láyé adágbẹ́ni máa ń mú ọjọ́ òun ni ọwọ́ òsì náà fi ń júwe bàbá tó ní ẹ̀ tí wọ́n bí ọ tí wọ́n rí ọ tí wọ́n tọ́ ẹ àá wáyé péjọ kan ló wá mú Ah, ah, báyìí kan gbogbo pàtó bá ṣe rántí wọn bá ṣe wà lórí ìjókòó yìí bàbá rẹ bí o láyé ah bàbá rẹ ọlọ́ba mi dárí jù mí gbogbo pàtó bá ṣe rántí wọn ọmọ ìṣàdúrà fún wọn bàbá ni ìyá ni wọn tọrọ fún wọn bó bá ṣe wà lórí ọ̀kadà lòun rìn lọ àìmú ọjọ́ kan wọn nítorá ní sọ̀rọ̀ jẹ̀mọ́ àmọ́ nísìnyí ẹ̀rọ àwọn èèyàn ní àwọn ọmọjọ́ àdúrà mẹ́ṣẹ́ àdúrà fókù wọn àmọ́jọ́ kan gbogbo eléyìí jẹ̀mọ́ àwọn àfáà náà gbé kalẹ̀ láti lè gbowó lọ́wọ́ wa ẹ sì rí i pé owó náà ló ló bá dé kò sílẹ̀ tó Islam. láàbù bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ lè rákọ̀ sílẹ̀ kan nínú tíra ẹlẹ́ẹ̀kejì àti fìdáwù náà ni ó wọ́n pè fìdáwù gbogbo yẹn ni kò sínú ìsìlámù láti kọ́mọ̀ tara wa kò sínú ìsìlámù tó yẹn ṣe fìdáwù torí ẹ̀ fìdáwù tó bá ṣe tó bá ti náwó àwọn àbáwọn ní ìtàn bá dìde ẹ̀yà òdì ẹ̀yà hàn wọ́n ti dé pè fóògùn àtẹ̀yìntẹ́ ọ̀gáráìsì kìí tẹ̀ fún wọn so òdó ọ̀nà bá dẹ̀ òkè náà ṣe ń bí ti dáwò láìláha ìlàlá láìláha ìlàlá níbo ni ẹ ti jáde wá fókù aláma sọlẹ́lá muhammadu wasali mo jáde àfókù akẹ́sùlá akẹ́sùlá ìyẹn jáde àmì ayẹn tó ń sọ lórí ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi bó ṣe jáde àfókù tòmọ́kò yìí wà so ká má ti sọ pé àwọn tó láwọn yí àwọn ṣe forty days àbáwọn tó ń ṣe one year àwọn lè mí wọn láwọn ṣe three years rárá ọmọ yẹn mọ dáadáa ni ó rántí ya rẹ yíyẹ ti kú láti ten years ó wá ṣe pati ó má ṣọ àwọn eléyìí lè kò bọ́ òkú kankan ìnánakú nínú tó bá yẹ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ bàbá rẹ ló nífẹ̀ẹ́ ìyá rẹ tí wọ́n kú tí wọ́n sì tẹ mùsùlùmí nítorí lè ṣe fún wọn lélẹ́yìn àkọ́kọ́ ni àdúrà tó mọ̀ ṣe fún wọn nígbà gbogbo tí ò lálàá ẹlẹ́ẹ̀kejì ó ní wípé tó bá lówó gbẹ́bọ́ wò gbẹ́kànga ẹlẹ́kẹta ètò ẹ̀kọ́ ládùúgbò rẹ àìmọye schools tó wà ládùúgbò ẹ ẹ̀hẹ́ ra nǹkan sílé ìwé yẹn láti yàn pé ládá tó bàdí ìjẹ̀kú mọ́ lọ bá òkú rẹ̀ tó ti kú. àwọn ọmọ bẹ́ẹ̀ lè wéṣọ lórí òwe sàn bí skul ẹ̀dá pẹ̀jọ ṣé àwọn ọmọ wọn ni wọ́n bàjẹ́ pé à ó wà ó wọ́n gbé fáìlì fún ẹ ọdún mẹ́ta sanwó wọn ọmọ tó fẹ́ ṣe wàhẹ́ kí ò lówó sanwó ẹ̀ yìí sanwó ẹ̀ ó wà ní yunifásitì kò lówó sanwó ẹ̀ ó wà lówó sanwó ẹ̀ máa ń ṣe nù wọn aláìsí ṣe yẹ forty days ẹ̀yin ogun ẹ̀yin ẹ̀ mú àǹkárá ẹ̀ mú gíní ẹ̀yin ta sọ pé o dansia o fẹ́ gbádùn ara rẹ o fẹ́ fìyà rẹ kówó àmọ́ o fẹ́ o fẹ́ ṣe dáadáa nítorí lára ènìyàn o lè ra kùránì sí mọ́síláṣí wàrà kùránì mọ́síláṣí kódà tí ààrẹ ò bá ti ṣe hajj tó fi kú bàbá rẹ̀ ti ṣáàjì tó fi kú ah tí wọ́n sì ti ṣe títí ẹ tó bá lówó gbéra ńlẹ̀ kò ṣe hajj fún wọn tí ò bá ti ṣe títí tiẹ̀ ẹni tí ò ti ṣe títí ẹ kò lè báyà sí ó wà wẹ́n tó ti ṣe tiẹ̀ sponsor rẹ̀ kò ṣe hajj fún bàbá àti ìyá rẹ̀ tí wọ́n ti lọ lára àǹfààní ẹ̀kọ́ rẹpẹtẹ tí islam là kalẹ̀ fún wa àwọn ará láǹṣẹ̀ náwó ànáwó ẹlẹ́mìí lọ yáwó lápò ẹ́ oṣù òkú náà ni ó ọ̀nà yáwó lápò lẹ́yìn ẹ̀ náà ni yóò takó rẹ lọ́kejì báyìí wọn ò ní rí mọ́nù ó dẹ̀ yóò sì mẹ́ta kan tó lọ àbó wa ni à ṣe lájọ ẹgbẹ́ wa mo ti síkì láti gba gbogbo yẹn nìyí ọlọ́run wọ̀n wa lélẹ́yìn ká má la tí ò ṣe ká má la bọ̀ ara wa ní ọ̀rọ̀ kúnlẹ̀ gẹ́gẹ́ báyìí sọ̀rọ̀ kúnlẹ̀ tẹ̀bálẹ̀ ìyẹn nìyí kọ́lọ́ ọba kí ó fi ó ṣàlékún mọ́ ní ẹ̀lẹ́wà lórí kò sí nínú ìsìláàmù pé ọmọ ń kúnlẹ̀ fòbì yìí àbọ̀mọ́ ń dọ̀bálẹ̀ fòbì bẹ́ẹ̀ ni níta bá nínú àṣà alẹ̀ yorùbá ni kò sì sí nínú àṣà alẹ̀ yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn lọ́ba lọ́ba ló mú wọlé àwọn náà sì ìmọ̀ tán bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látà àwọn ọba ìlú Egypt ìlú Misrọ òun ló ti gbà wọlé jẹmọ níta fẹ́ káwọn ọmọ wa kí wọn yà wọn ya olú ọmọ kí wọn jẹmọ lú àbí èyí tó ń kàwé nínú wọn kó gbájúmọ́ ìwé kó sì fi ìwé nìyí kó fi mọ òbí lẹ́yìn tó bá dá dúró èyí tó ń ṣòwò èyí tó ń kọ́ṣẹ́ kó gbájúmọ́ iṣẹ́ kó gbájúmọ́ òwò nígbà tó náà bá dá dúró kó fi mọ òbí èrè ọmọ òdì bá lọ èrí ọmọ òjò bá lọ ẹrù obìnrin yóò lọmọ ẹgbúrò lé kílódé nígbà tí ò kúnlẹ̀ fún nígbà tí ò bọ́ dábàlẹ̀ fún láyé tá a wà yìí táwọn ọmọ kan mú gbó táwọn mú pàyà táwọn ọmọ kan rúbi lọ sẹ́wọ̀n tí ò tún gbọdọ̀ mọ́ tó hmm? ìyẹn nìyí àwa bàbá kan wà ní mọ́tíláṣí wọ́n ní wọ́n á mọ́mọ́ wá obìnrin ni wọ́n ní ṣẹ́yìn ni mọ́ mọ́ bẹ́ẹ̀ ṣẹ́yìn lẹ́lẹ́kọ̀ọ́ mọ́ mọ́ kúnlẹ̀ fún mo lè mìkọ́ mìkọ́ à ń gbọ́ ṣé àwọn ọ̀dọ́ èmi kọ́ àná ìlú nìkan mọ́kùnrin àwọn ọ̀dọ́ bàbá ní ara mo fẹ́ kó táwọn lọ́rùn wọ́n ní bàbá wa ẹ jẹ́ àmọ́ ìdókòfọ́ lọ ọmọ yìí nìyí obìnrin ni ẹ́ ó wà ní nígbà náà wáyé abatec ó gbọ́rọ̀ sí yín lẹ́nu ọmọ dáadáa ni ó dá mi lójú ọmọ dáadáa ni tọ́lọ́mọ tó bá ń sí ẹ̀sìn tó ń ṣe súnà yóò dọ̀mọ dáadáa fóbi yóò jẹun dára fóbi kókó yàyàkúyà ó gbọ́dọ̀ sí lẹ́nu kò ṣe iná wọn wọn kò lóyún ẹyẹ wọn ò fún lóyún òun ó sì gbà á. bàbá ni nítawọn bá wá òní pé kí n pa láṣẹ ọmọ ọkùnrin bàbá ẹ má bínú ẹnu mi ò gbé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì òfin ọlọ́run náà onígbọ́dà ìmáàmù sáúdí ẹnu rẹ̀ gbà á. ẹ bá fẹ́ kó mọ ṣẹ́gun yìí èmi ò lọ ń pẹ́ o. ẹlẹ́dẹ̀ àmọ́ ọlọ́run ti fi ọmọ yìí kẹyìn àìmọye òbí tó máa ń bá wa tí wọ́n sunkún lórí àlámọ̀rí àwọn ọmọ wọn wọ́n fẹ́ káwọn ọmọ wọn lórí àwọn fẹ́ kọ́ ọmọ wọn kò ṣe sún náà kọ́ tẹ̀lé lànà rẹ́bí sàlámà sàlámà tọmọ yarí bọ́n ti ní ọmọ tí nìyí kò ní bẹ́ẹ̀ gbadúgbà wọn ti bọ́ wọ́n ti lọ ni wọ́n á sì wọ̀n bàtà wọ́n á dé bí ẹbí Pacific ni àwọn á pè ní sẹ́yìn wọ́n á ní bọ́ wọn yẹ kó sún sọ́n wọ́n á ní ìmọ̀ọ́mù káà má parọ́ ọmọ yìí nínú ọmọ táwọn bí ojú ọmọ ni ọmọ tó gbọ́dọ̀ táwọn lẹ́ẹ̀mẹ́rin òun nìkan ní gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n lọ léèwé òun nìkan ló mójútó àwọn yòókù bí à ń ka ọdún kan à ń gbóyún wálé àbí à ń dọ́gbọ́n gbowó lọ́wọ́ òbí lọ́pọ̀lọpọ̀ àmọ́ òun nìyí ọmọ dáadáa ni kò gbú àwọn lẹ́nu àtàwọn àtìyá rẹ̀ kò gbú wọn lẹ́nu ọmọ dáadáa kì burúkú mo ní jẹ́rìí tí mo sọ nù mí ẹ wà lórí ilé lọmọ ọlọ́run ti kẹ́yìn wà ní ìmọ̀ àlẹ́ ìbá sọ fún ọmọ fúnlẹ̀ fún yìí. oníbàbá tọ́lọ́wọ́ sàánú wa ẹni tẹ̀mí ò gbé sheikh adam al-hilari al-alori wọn kọ tírà méjì gbàgbọ́ lórí pé àyè fúnlẹ̀ àyèjọba lẹ́kìnyàn ìkan máa ń pè ní àtàwájú òfin islam ìkan alìsílámù ọ̀tàkọ́ọ́lé ìlú jahiliya sheikh adam gàgàgàgàgàgàgàgà wọn kọ tírà méjì lórí ẹ̀ ṣé Kamaluddin Al-Adabi ọlọ́ba akẹ́ àwọn bàbá méjèèjì yìí àwọn náà kọ síra pé pé ọ̀rọ̀ títí wọn ó ti hàn ó hàn dáadé fídíò wà bàbá àwọn ọmọdé yìí ṣe oníwọ̀ tí oníkan máa ń kúnlẹ̀ fún ẹni tó ń kúnlẹ̀ fún àti ẹni tó ń kúnlẹ̀ fún wọn ní iná ní wì wọn yé wì nù fídíò ẹ̀ wà káàkiri torí ẹ nígbà tá a bá rí a rí ilé tíra a rí lákòsílẹ̀ ó ti di ègún fún àfáà tó rí i lákọsílẹ̀ tí ò wá tó bá ń sọ nǹkan mi ó ti dẹ̀dùn ó ti dẹ̀dùn wọn láì ti dẹ̀dùn èyí ó sọ ẹni mọ́ni rẹ̀ bá gbé tọ̀ yóò lò nígbà táwọn àfáàsì ń pariwo pé ẹ má mu tí ẹ má mu sìgá táwọn mùsùlùmí fi lẹ̀ ni wọn ò fi lẹ̀ mùsùlùmí mu tí ó lè mu gbó ó lè mu ṣe ṣìnà ó lè ṣe gbogbo ẹ̀ àwọn àfa àwọn àfa ò gbọdọ̀ torí pé wọn ò bá gbogbo mùsùlùmí ò ní ìgbà tán tán padà àmọ̀ sọ́nà rẹ̀ àmọ̀ sọ́nà tó torí ìyẹlẹ yìí tí àti ọmọ tó jẹ òbí nínú ẹ̀tọ́ nínú ìwọ ó pọ̀ o ó o ó o kìí ṣe ọ̀rọ̀ kúnlẹ̀ kìí ṣe ọ̀rọ̀ dọ̀bálẹ̀ òun lọmọ jẹ òbí wàláyé kìlì fúráfìdọ̀s ní tó wà òun náà ní tọ́jú òbí rẹ̀ mọ́ gbọ́ wọn lẹ́nu kán tó pè ọ́ kó ti dáhùn ní tó bá mọ̀ tọ́lọ̀ fún ẹlẹ́bùn ìmọ̀ ni owó ni àsìkò ni àríṣìkí ni wọ́n fi mọ̀ wọn. wọ́n wá gbọ́ òbí rẹ kọ́dà kan jẹ́lẹ̀ bọ̀ kọ́jọ́ ló dàpọ̀ kọ́ ọ̀ nítorí kẹ́ni kò dára sí wọn. ẹ̀pọ̀ tí wọ́n ń ṣe àìkírun wọn àìgbẹ̀wò àgbàwẹ́ wọn ìmọ̀ àmúgbó wọn àwọn bẹ́ẹ̀ ló bí mi jìlá sí pé jẹ̀mọ́ àwọn ò tí ì kúrò ta kò sí tó kọmọ pẹ̀lú ilé ìmọ̀ ẹ torí bàbá mi bàbá mi bàbá mi ò kí kírun bàbá mi wọn kì í ṣe mùsùlùmọ́ lọ sí ṣọ́ọ̀ṣì ni torí ẹ̀ mi lè mówó tèmi ilé mùsùlùmí irọ́ o ó tọ́jú òbí ẹ̀ ó ṣì ọmọ fún wọn ó gbọ́dọ̀ mọ́ sí ìdíkùrá nìkan nìyẹn wọ́n yìí já àdáka aláàrẹ ti ṣe pàdé máa ṣe alágàbí ṣe ilé fọlá àti kẹrì mà ọlọ́run ní tó bá ní kó ṣe òun ọlọ́run mọ́ta wọn lóhùn wọ́n ṣe lọ àmọ́ o ṣe dáadáa sí wọn wà sọ ìmọ̀ fi bí ní ọmọ àrùfà dáadáa ní kó fi bá wọn lò láyé ìtọ́lọ́run sọ nìyẹn torí ọ̀dọ́wọ́ wa o wọn jẹ́ kí á dé ara wa o. اه بيوجي ريوا قانو سي تيريوا قانو سي تيريوا مسوانا لا لا حول ولا قوة إلا بالله وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم وعليكم السلام ورحمة الله